والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد أقول ثلاثة أزواج فعلى يد الشكوى يريد جماع بركة من ولا بأس بشراء الجزاء وزد وسجل nínú kára ọjà láì pè wọn ọjà tó kó kalẹ̀ kára bó ti ṣe wà yẹn láì wọn kò sí tó burú mbẹ. Mìmá yóò ká ló àwọn yóò dẹ̀. Wọ́n yà ń ta fẹ́ rà láì wọ̀n yẹn. Wọ́n bẹ̀rẹ̀ nígbà tí máa fi kílò wọn. Àbúrò bẹ̀rẹ̀ nígbà tí máa gbé lórí òṣùwọ̀n ìdí tí ó sì fi tán ẹni pé náà wà bí ọ̀rọ̀ ọlọ́run tó ní wà á hàlọ́lọ́hù bẹ́yà wà á rọ̀mọ̀ rìbà ọlọ́run ọba ti káràkátà lẹ́tọ̀ ó sì ṣe rìbá òṣèlú wọ̀ ó sì wá nínú adé ìdìtò fẹsẹ̀ nílẹ̀ ìdáná sọ̀hárẹ̀ tó. رضوان الله عليهم أجمعين يتبايعون الثمار جزافا أنا أسعد النبي صلى الله عليه وسلم أجل تسكوا معنا أنت ما تعيشوا فراما لا يقوما eléyìí túmọ̀ sí wípé ẹ má di ọjà wọ́n gbé àgbàdo kalẹ̀ wọ́n láwọn fẹ́ tàbí ti ṣe wà kò sábúrú nù kí ọ̀rọ̀ àbò ti ṣe wà láìpò wọn. nítorí pé ọlọ́tẹ́ni tó bẹ́ẹ̀ tà lọ́rùn láti tà bẹ́ẹ̀ tó sì tẹ́ ẹni tó fẹ́ rà náà lọ́rùn láìpò wọn kò tó burú nínú rẹ̀. ṣùgbọ́n ọjà tá a bẹ́ẹ̀ rà bẹ́ẹ̀ kò lè tọ́ fún pé káàrà ọjà tá a fẹ́ rà láìwọ̀n ọ̀tọ́ káàrà kò sì tọ́ bàtà àyàfi pẹ̀lú àwọn mọ́jẹ̀mí. bí ẹ bá lọ sọ́jà ó ti wọ́n lé ẹ̀gbẹ́ sílẹ̀ ọkọ̀ kalẹ̀ rẹ́gẹ́dẹ́ wọ́n á ní pọ́npọ́n ẹ̀gbẹ́ yìí àwọn fẹ́ tà. tó àwọn fẹ́ẹ́ ta láìpọ ní gbẹmí tó ọ̀rọ̀ aláyé àti ká kò tó tó burú mẹ. iṣu wọn kó kalẹ̀ rẹ́gẹ́dẹ́ wọn lọ́wọ́ àfún títà ni láì jẹ́ fáwọn ọgbà ẹni tí ọ̀rọ̀ aláyé àti ká ọwọ́ mélòó ni àwọn ọmọ ìyọwọ́ tó jẹ́ kò tó tó burú ní ọ̀rà tòmátì. wọn kó kalẹ̀ rẹ́gẹ́dẹ́ wọn náà fẹ́ tà bó mélòó ni àwọn ọmọ yìí tọ́jẹ́ àwọn òṣèlú bẹ́ẹ̀ nìkan kan wọn rà bó ti kò sí tó burú ṣùgbọ́n o láì wọ̀n láì fi wọ̀n láì gbé ni ọ alákọ̀ọ́kọ́ òun náà wípé kí nǹkan tí a fẹ́ rà yẹn wọ́n má jẹ́ tí wọ́n ti gé tí wọ́n ti sàmì sí títí kọ́ máa jówó tó bá jẹ́ bí wúrà àbí fàdákà gold and silver a ti mọ̀ lówó. wọ́n ti máa gé náà ní méje tílé àti kọ́bọ̀ ètí ìjọba bá ti gé báwọn wọn kàn gbọ́dọ̀ kó léyìn dálẹ̀ kọ́ wa sọ pé ọ̀fẹ́ rà ojú tó ọba àrà bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n yóò dèrè bá nígbà náà fi sọ̀rọ̀ lọ́wọ́ àlè sẹ́lẹ̀ wọ́n ti sọ pé ẹ̀zẹ́hàbù bẹ́ẹ̀ zẹ́hàbì rìbẹ̀n ìlà mẹ́tìlẹ̀ mẹ́tìlẹ̀ ẹ̀ wọ̀ ẹ̀. rìbá ni káfi gold káfi ra gold àyàfi kọjá ike fún mi wọn náà gbà tiẹ̀ kó sùn wọn èyí tá a fẹ́ rà kọ́dọ̀dọ̀ pẹ̀lú èyí tá a fẹ́ ti tà á ìgbà tí wọ́n bá wá ra èdè wọn kàn kalẹ̀ lásán láì jẹ́ pé ẹrú òṣùwọ̀n rẹ̀ tó kówó dáa lẹ̀ fún òtítọ́ àbí ṣùgbọ́n kọ́kọ́ pọ̀ jù kan lọ tọ́lá ti ń fihàn méjì pé wọ́n lè má pọ̀ jura wọn lọ wọ́n lè pọ̀ jura wọn lọ aṣọ ike nínú rìbá òfin kan wà bẹ tó ní aṣọ́kù bíbí ẹ̀ẹ́dẹ́tì kàtà ọ̀pẹ̀ ha fihàn méjì nípa pé tí wọ́n jura wọn àyè wọ́n jura wọn lọ wọ́n dàbí ìgbà tó ti dájú pé wọ́n jura wọn lọ. torí rẹ̀ aláfọ̀kọ́ mi. bákan náà kí n ta fẹ́ rà bá a sì fẹ́ tà ẹni yìí báyìí tó jẹ́ ohun tí wọ́n máa wọ̀n ohun tí wọ́n máa fi kóńgò wọ̀n àbí ohun tó ti fún wọn máa gbé lórí ọ̀hún ẹ̀d tí wọ́n máa kà àwọn ti máa. ẹja máa fi kóńgò wọn bí gàrí bí èrè bí àgbàdo bí ìrẹsì bí alikama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹja sì máa ń gbé lórí òṣùwọ̀n bí ẹran a máa gbé ẹran lórí òṣùwọ̀n láti máa bó ti ṣe wúwo sí. Si gbẹdẹlẹ bá yé wa àwọn nǹkan wọ̀nyẹn tó ti pọ́n máa fi kóńgò wọn àti wọn máa gbé lórí òsùn wọn tọ́jọ́ tó rù wọn la fẹ́ rà ọ̀yọ̀ àìsí wọn kì í fi kóńgò wọn wọn kì í gbé lórí òsùn wọn ṣùgbọ́n títà ni wọ́n máa ń tà gẹ́gẹ́ bí iṣu gẹ́gẹ́ bí ẹ̀gẹ́ títà ni wọ́n máa ń pè léyìn tó bá ti pé irú rẹ̀ ló fẹ́ rà ó ṣe yí pé ńlọfẹ́ rà láì jẹ́ yí pé wọ́n fi kóńgò wọ̀n wọ́n bá ṣe irú àwọn máa fi kóńgò wọ̀n láì jẹ́ kí wọ́n gbé lórí òṣùwọ̀n wọ́n bá gbé lórí òṣùwọ̀n wọ́n máa gbé láì jẹ́ kí wọ́n kà ní ẹni èjì wọ́n ṣe pé kíkà ni wọ́n máa kà ṣe wọ́n dáná ní eré wọ́n dánwọ́ hẹ́m máa ká àná mẹ́sìkúrúkà yàtọ̀ sí wúrà àti fàdákà o ẹ̀ gbọ́dọ̀ rà láì wọ́n o owó góòlù owó fàdákà ẹ gbọ́dọ̀ rà ẹ gbọ́dọ̀ tà láì wọ̀n máa dá màmá sókà lópin ìgbà tí ọba ti wà ní gbígbé tó ti wà fún níná wọ́n ti gé náírà kọ̀ọ̀kan wọ́n ti gé lọ́gọ́ náírà wọ́n ti gé lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rún náírà tòlẹ́yìn ẹ gbọ́dọ̀ rà láì wọ̀n nítorí pé eléyìí gold lọ fẹ́ rà wọ́n ìtò ti gbé e. sára ti gbé èèwọ̀ ní dára láì jẹ́ pé àwọn ní wíwọ̀n. nítorí tí a bá bẹ́ẹ̀ ó ti di bẹ́yìn olùmọ̀kọ́ fọ́rọ̀ tí wọ́n pè náà ó ti di ọjà tá tó kún fún ìṣojú àti ohun tẹ́tẹ́sẹ̀ tẹ́tẹ́ kẹjẹ ìsanwó ẹ̀ ó lè pè mí bá a bá lọ kà ó lè pè mí sẹ́yìn tó tẹ́tẹ́ nù yẹ ìsanwó ẹ̀ ó ti ṣe pè mí tẹ́tẹ́ nù Islam ọ̀farama. bákan náà. أفاني وأما نقار الذهب ìgbọ́n tó bá ṣe é pé níta fẹ́ ra ẹ̀rúnrún gold ni kìí ṣe sá ẹ̀rúnrún rẹ̀ ní gàárì rẹ̀ pọ̀lìfẹ́gbọ̀ ẹ̀rúnrún fàdákà ni àfààní fẹ̀rẹ̀ lè kẹ́fì hìmà jẹ́ ìgbọ́n ẹ̀rọ wọn góòlù ẹ̀rọ wọn sàdákà láta níbọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ láì wọ́n eléyìí ò burú. lópin ìgbà tó bá ṣe é pé kì í ṣe ló ti ṣe wà yẹn ni wọ́n máa fi sanwó ọjà lóyún kì í ṣe ní gàárì rẹ̀ ni wọ́n máa sanwó ọjà ọjà tó lù ti ní gàrí góòlù wọn máa fi sanwó ọjà gàrí sílvà náà máa fi sanwó ọjà pọ̀tọ́kẹ́ta láì wọ̀n. Sọ̀rọ̀ kí láì gbà tí wọ́n ná gold and silver kí ṣe gàrí rẹ̀ ni wọ́n fi ń sanwó ọjà. Sọ ìjọba ó ti sọ dowó ó ti sọ di sílẹ̀sílẹ̀. Ìbàdàn wà ní sílẹ̀sílẹ̀ o ìgbà náà ni wọ́n máa ná. Tọ́ba wá wà ń gàrí.

ولا يجوز شراء الرقيق والثياب جزافا ọlọ́gbọ̀tàn ìgbéka ra ẹrú àbí àwọn aṣọ kára àwọn aláìka wọn ọ̀tọ̀ kára wọn láìka wọn nítorí pé èèyàn làwọn eléyìí ọ̀tọ́ ká ra àwọn láìsà bẹ́ẹ̀ làwọn aṣọ ọ̀tọ́ ká ra àwọn láìsà pé wàá laṣọ ẹgbẹ́ súpọ̀rọ̀pọ̀ ìyẹ́wò tó ń pè ní gbàǹjo ó lẹ́yìn tí mo yẹ dọ́wà mi bọ́ńdù fáwọn ìjọ lọ ra bọ́ńdù rẹ̀. wọ́n yóò sì kọ iye tó wà nù bọ́ńdù sára béèlì rẹ̀. a sì ti mọ̀ pé gbàǹjo yẹn wọ́n bẹ nínú bẹ́ẹ̀ ọlọ́gọ́rọ̀ yìí wọ́n mọ̀ kọ́ ọ̀pọ̀rọ̀. wọ́n bẹ nínú tó kún fún ìṣojú. kí lọ́mọ tó wà nù béèlì wọ́n a máa jẹ́ mi wọn abáńtọ́ dá ń bẹ̀ wọ́n a máa dúpẹ́ wọ́n máa òun torí pé ńgbà tí wọn náà rà kò ní já kò wówó nà tẹ́lẹ̀ yẹn bẹ yọ olùbárà mi tẹ́lẹ̀ ọfaramọ tẹ́lẹ̀ ọfaramọ kọjá ẹni tó kó sínú ilé ìkẹrù pamẹ́sí rẹ̀ rẹ́gẹ́dẹ́ kò lè fọwọ́ sọ̀yà sórí nǹkan báyìí báyìí báyìí níbẹ̀ nu bẹ́ẹ̀lì wọ̀nyí ìjọba bá ń bẹ̀ náà ní tiẹ̀ bọ́ọ̀nù tọba da tàbí pẹ tọba kú díẹ̀ káàtó kọfà dúró ọlọ́dàra rẹ̀ rí sẹ̀rí ọ̀farama sẹ̀rí ọ̀farama. ولا ما يمكن عدده بلا مشقة جزافا bákan náà gbogbo tó ṣe é ṣe kíkà rí kà kọ̀tọ́ pé ká ta láì ta torí ẹ̀ kọ̀tọ́ ká ta sùn láì ta ìdúdú ẹ̀ kà kọ̀tọ́ ká tẹ̀gẹ́ láì ta ìrúnṣẹ́ ẹ̀ kà kò sì tọ́ ká pòtẹ́tò láì ka kí á ní ọ̀ṣẹ́ náà rí àgbàdo àgbàdo lẹ́yìn àtẹ́tù lára kùkú rẹ̀ tá a ka pé ẹ bá ní ka mílíọ̀n kan èèyàn gbà bọ́lọ̀ àbí pé ìrètí ẹ̀bẹ́ kọ́ka bàbà jẹ́rú ìbánikẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá rẹ̀ èèyàn gbà bọ́lọ̀ sòrò ó túnbọ̀ sí pé fẹ́ kà ní rọrùn ọ̀tọ́kàtà láì ṣe kíni láì kà. padà máńgò ó fẹ́ kà ní òjò kan.

ibi tí wọ́n ń kà torí rẹ̀ nígbà tó ṣe ka yẹn kọ̀tọ́kàtà láìka kọ̀tọ́kàtà láìka. àwọn kan tó bá ti ṣe kà á kà bí ọba ṣe kà ńkọ́ àtìsílẹ̀ a lè ta àwọn láìka. ومن باع نخلا قد أصبرت فثمرها للبائع إلا أن يشترطه المبتاع اللي كان قراب الأستاذ زينو فزيك يبي يعوز السلح لا أن يقوى أبوه أقوله àti fi sọkọ fáàbò rẹ̀ aboló sì máa ń sòso akọ̀dọ̀ bínú kì í sòso àti wá ṣe ìgbéyàwó láàrin ọkọ akọ àtàbò ìdẹ̀ bínú yẹn abo yẹn ọkọ ti yọjú ṣe ó ṣe tó wá hàn pé insha yóò sòso èso rẹ̀ yóò jẹ sẹnitọ́ ta ni o yóò jẹ sẹnitọ́ rà. atadẹ̀bínú yẹn lẹ́yìn bàbá ti so ìgì láàrin akọ àtàkù. ta ni ó lè so rẹ̀ tó ti bá yọ ẹni tó tà. tá a bá wá tà kátó ti bá so ìgì láàrin akọ àtàkù ńkọ́. ta ni ó lè so rẹ̀. ẹgbẹ́ wá gbìyànjú bí ó ti so ìgì láàrin wọn. ṣùgbọ́n ní báyìí ẹni tó tà ó ti so ìgì láàrin wọn. sẹ́ni tó rà kó tó wá rà pé ẹni tó tà oní ó béèrè wàhálà rẹ̀ tó ti ṣe síwájú kó tó di pọ́tà oní ó ní èso dàbí nù. àyàfi sẹ́ni tí ọ̀rọ̀ bá ti mẹ́jọ̀mú pé tó ti dé mọ́ ra lẹ́yìn ìgbà tẹni tó sì tà náà ti gbà eléyìí kò gbóró. àmọ́ ti so igi yẹn ẹni tó rà náà ni ó lè so rẹ̀ nígbà tó náà bá ti so igi fún wa. tá وكذلك غيرها من الثمار bẹ́ẹ̀ náà làwọn èso mi jẹ́ àtọ̀síbẹ̀ bínú gbogbo bàtà bá tà wọ́n lẹ́yìn tá a ti sọ èdè fún akọ àtàbọ̀ wọn ẹni tó ta lónìí èso yẹn. igi lọ́ta ọ igi igi tó léso lọ́ta èso ò sì yọjú tí wàá ti sọ tẹ́lẹ̀ pé wàá wọ́dọ̀ ta èso igi kan kó tó di pé ọpọ́n ṣùgbọ́n ní ti igi lọ́ta ṣùgbọ́n ìgbéyàwó ti wáyé láàrin akọ àtàbọ̀ èso túmọ̀ sí pé láìpẹ́ láìpẹ́ láàrin ti kọ́ bẹ̀rẹ̀ sí ìṣèṣọ́ ẹni tó lò sọ yẹn lẹni tó tà àyàfi tẹni tó rà bá ti májàmú pé ni mo fẹ́ ni èso yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo gbìyànjú wọ́n ìbáàrú ẹsẹ̀dìkìr ìbáàrú wọ́n sọ yẹn òun náà ni kakọ orí sábò kakọ di orí sábò kakọ di <coughs> tọ́ba orí sábò di ìgbà náà làbọ̀ ojú ètò ṣètò. tọ́ lẹ́yìn eléyìí ẹgbẹ́ ń sàlàyé fún wa ní ìsìnkú ní ìbáàrù láti ayédáyé ni làwọn tí wọ́n ń gbégi dàbí ni wọ́n ti máa ń ṣe ìsoyìgì láàrin akọ àtàbò ìjì dẹ̀bí nù. gẹ́gẹ́ bí àwa náà ní ti láwùjọ wa àwa náà máa ń jẹ ọ̀pẹ ìjọba jẹ́ akọ yàtọ̀ sí jẹ ọ̀pẹ tọba jẹ àbí igi ìbẹ́pẹ tọba jẹ́ akọ yàtọ̀ sí igi ìbẹ́pẹ tọ́jú àbò igi ìbẹ́pẹ tọ́jú akọ wọ́n kà máa dàgbà tó náà ni wọ́n kà máa dàgbà tó náà wọ́n bá yọ kíníkà tọ́ bá rò pé ìbẹ́pẹ lọ́ yọ lọ́sọ̀dà bí òdòdó ń bọ̀ báyọ̀ tó túká kò ní í di ìbẹ́pẹ láéláé ètò ti jẹ́ abo wàhálì pé kò ní pẹ́ kò ní dínà tí bá ti ń wù ó ti máa yọ ó ti máa so èso ìbẹ́pẹ bẹ́ẹ̀ náà ní gidẹ̀ bínú tẹ́ rí yẹn àwọn kan àtọ́jú akọ akọ àwọn ò ní so èso láéláé ṣùgbọ́n nǹkan kan máa ń jáde lára àwọn tó máa ń dàbí ẹ̀fún nǹkan tó dàbí ẹkùn yẹn òun ni wọ́n á máa fi sọkọ fún abọ́gi dàbínù so ó ṣe é ṣe kọjá pé èèyàn ni ó ṣe ó sì ṣe é ṣe kọ́lọ́hún mu kọ́ wáyé gbára atẹ́gùn àti gbára àwọn ẹyẹ tí ń torí igi kan bọ́ sórí igi kan èlé yẹn wọ́n á gbé ẹ tó bá gbé yẹn ni wọ́n yọ ọ ẹkùn tẹ yọ lára akọ yẹn wọ́n lọ gbọ́n sí òkè aboyún sábà ti gbọ́n sí inṣàlá kò ní pẹ́ kò ní jìnnà abogidẹ bí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣètò wọ́n jẹ́ pátẹ́gùn lọ́ba ni pé ẹ̀fún kọlu abogidẹ bínú òun náà bẹ̀rẹ̀ sí ṣètò lẹ́yìn tí wọ́n fẹ́ yẹ ló gbé nínú ẹ̀fún yẹn ló tún lọ bà lórí abogidẹ òun náà bẹ̀rẹ̀ sí ní ṣètò eléyìí la Ànábì sallallahu alayhi wa sallam wọn kọjá lọ lọ́jọ́ kan lórí táwọn sàádé ń ṣe ní Madina tó wọn rí pé wọn gun kí wọn mú kínní kan fún wọn ń gbé sọ̀kalẹ̀ wọn tún gun kí mí wọn ń gbọn sí èyí ti jẹ wọn ni a à ń ṣe ìdí láàrin akọ àtàkó ju dẹbí nù ni ni kí ni kátàkátà ẹ sọ̀kalẹ̀ jáde tó Ànábì ni èyí kọ̀rọ̀ sí anabi lẹ́nu anabi bá sọ̀ka àwọn sábẹ́ yẹn bá sọ̀kalẹ̀ nígbà tí wọ́n sọ̀kalẹ̀ ó kó àsìkò àti kéré òkú dẹ̀bí nù gbogbo dẹ̀bí nù wá jáde ní kókó kó gbogbo aláwọ̀ ewé kò tí ẹ̀ sí jẹ kò dùn lẹ́nu ó so kéde pé kò so àmọ́ kò gbọdọ̀ dínú ta màmá wọ́n á mú táǹpù rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wasallam pẹ́tọ̀ alhamdulilayi èso ti so lọ́dún yìí o adékáwá fi bó ti ṣe so hàn yín mi alámìnì kí ló ṣe dàbí inú yín torí torí bó ṣe lóun ó rí lọ́dún yìí wọ́n ní wàá mẹ́rin sọ̀rọ̀ bá àdìsọ̀rọ̀ tẹ́ ẹ bá rántí níjọ́ síta ń ṣe ìgbéyàwó láàrin akọ àtàbù ẹni kí ni èyí tá à ń ṣe ọ̀ kí kálukọ́ àìsí náà ṣe máa ṣe lójú orí bó ṣe rí yìí anábìrin ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó ń sọ́wọ́ àrí bẹ́ẹ̀ antum a'lamu bi umuri dunyakum minni ẹ̀yin lẹ́ẹ̀ máa ju nípa ọ̀rọ̀ gbèsè ayé yín jù mí lọ subhanallah eléyàwó adi qa'ida ó di òfin ẹ gbọ́n jẹjẹ má gbèsè ayé ẹ̀yin lẹ́ẹ̀ máa ń parẹ́ jù mí lọ. ìwé ìlàsí sọ pé náà àdìsí Mu'adh ibn Jabal radiyallahu anhu àlẹ́bí sọ̀rọ̀ láàrin sọ́la ń gbé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n wá ní àtẹ́dìrí yá Mu'az àtẹ́dìrí máa haqqullahi 'ala al-'ibad wa máa haqqul 'ibadi 'ala Allah qultu Allahu wa rasuluhu a'lam. táwọn akíní ẹ̀tọ́ lọ lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá ó sì ẹ̀tọ́ àwọn èèyàn lórí ọlọ́run tó lọ́n dì í dì sí lẹ́tọ̀ fún lórí ara rẹ̀ fúnra ara rẹ̀ láì jẹ́ fẹ́nìkan lọ́ọ́ làbọ̀ lọ́run lórí dáadáa ọlọ́run gbọ́dọ̀ sí kékeré ó ní mọ́tòkọ́lá àtòjíṣẹ́ rẹ̀ lọ́mà anábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlá wa dá lò ètò abẹ́ lómi nìkan ọlọ́ àtòjíṣẹ́ rẹ̀ ló mà. kí lóò ní ṣe béèrè ipa rẹ̀ lọ́dọ̀ Mu'adh ọ̀rọ̀ nípa ẹ̀sìn. bàtí Mu'adh ọ̀ma ọlọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ lọ́mà. bẹ́ẹ̀ náà lẹ́yìn náà máa sọ tọ́ba ẹ̀sẹ̀ ń bẹ láyé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlè nípa ẹ̀sìn sẹ́yìn ọ̀bá àmọ̀ ẹ sọ pé Allahu wa rasuluhu a'lam tó fáwọn ẹbí ń bẹ̀ láyé. àmọ́lẹ́yìn ìgbà dáná ti sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn láti kú níṣẹ́ láàmà sọ yìí pé Allahu a'lam ọlọ́run ọba lọ́mọ. ìfẹ́ àná ti sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn láti kú àti ní ọ̀nà kẹta tá a fi lè lọ bí léèrè lẹ́yìn ikú rẹ̀ nù sàárè rẹ̀. ó ti dijọ́ gbẹ̀ndà àtọ̀sẹ́ni tó lánàá bí òkú fáwọn ẹni tó ń sẹ̀mí láì. a mọ̀ pé oníkálukú nínú ẹni tó ti kú nínú sàárì wọn wọ́n ń sẹ̀mí ṣùgbọ́n kì í ṣe irú sẹ̀mí òkè pẹ̀ ìsẹ̀mí ìsàlẹ̀ ẹlẹ́ni wọ́n pè ní hayatun barzakhiya ìsẹ̀mí ti sàárì èyí tó jẹ́ wọ́n ti pè é agbe ètò ń bẹ lágbèdo méjì ayé àti ọ̀run ẹni sẹ́mi barzakhiya tó àwọn ẹgbẹ́ ìsẹ̀mí ti tààrí kì í ṣe ti sẹ̀mí òkè pẹ̀. torí wá pé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́lẹ̀ ọ̀bá kú ni wọn ọ̀bá ti lọ sún. títí sáàsì sún àmì kó ti kú ni. ìdí ni ló ti jẹ́ tọ́ba lára bí òkú. ẹ lọ gbé sí láàyè adẹ́pẹ́ kàníyàn. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́lẹ̀ àjòkú. tọ́ torí ẹ̀ ní ìsìndọ́lá bí ẹlẹ́yìn nǹkan kan nípa ọ̀rọ̀ ìsìndọ́ ọba àmọ́ ọ̀sọ̀ pé kíni Allahu a'lam. lójú ayé ànábì sallallahu alaihi wasallam ó máa dín yàn léèrè nípa pé pé tí àwọn ti páànù yìí palẹ̀ yìí pé ó súnmọ́ kí páànù yọ padà dóòtù kọ́ máa jò ń kan wọ́n bí wọn bàbá káfíńtà léèrè wọ́n lè dáhùn based on your experience òṣùgbọ́n ọ̀tá ń bi ọmọ kankan ká thirty three wọ́n wá sọ pé kí ni Allahu a'lam ọlọ́ọ̀lọ́mà. kápẹ́ńtà náà kọ̀mọ́ tó pamọ́ ó lè jò ó lè má jò àìmọ irú rẹ̀ tí ń jò àìmọ irú rẹ̀ tí ó jò Allahu a'lam. ọ̀bọ̀dọ̀ sọ pé Allahu rasuluhu a'lam torí pé anábì wà láyé fúlẹ̀ anábì bẹ́ẹ̀ ti fáànù sí wọ́n kálí wọn kálí. ẹ̀ẹ́d wọn á ń bí ọ léèrè pé àdúgbò ni ọ̀rọ̀ ń dà àbí ìwọ́n ti tẹ ní ilé ni àbí ìjẹ́sọ̀ ni sí ni wọn ní ọlọ́ tó ọ̀dà tó máa mẹ́kò ni tó wà láyé kan pọ̀ máa mẹ́kò sọ

àwọn pa àwọn ṣéwù ṣéwù àwọn tó ti kú nù sàárè àwọn tí wọ́n sàtẹ̀kùn síwájú ọlọ́run pẹ̀lú pé ànàbì ti sọ pé antum a'lamu bi umuri dunyakum minni ẹ̀yin ọmọ ń pọ̀ ọ̀rọ̀ gbèsè ayé yín jù mí lọ ọ̀gbádùn ni ẹ̀ torí gbogbo nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn ni torí ẹ̀ ẹni tó ṣe kí n ṣe mòlúdì bíbí àlọ́ ń ṣe ọ̀ lẹ́rìí kankan títí táti ẹ̀rẹ́ tó fi wo kò lè rẹ́rìí mu wa ẹni sọ fún ìjọra kí ni ṣe ìpè àrè kò sẹ́rí kẹ̀kẹ́ tó lè rí mú wá fún un ẹni tí ń pẹ́ ní tọ́wọ́ àmì sàárè ńkọ́ ṣírùkù ní ṣe kò sẹ́rí kẹ̀kẹ́ tó lè rí mú wá fún un títí láti ẹ̀rẹ́ tí òkú wẹ̀ yín. gbogbo eléyìí oṣù obvious ó clear kò sí kẹ̀kẹ́ tẹ́nìkan fẹ́ fi parọ́ mẹ́ ọ. Hmm. ẹnìkan ọdẹ ewu rẹ̀ ń wọlé ọ̀nìtẹ́wọ̀n ló ń ma di tó máa wọ̀ ọ́ ma àwọn tó ń bá a ṣe anabi sọ̀tì àrùtú àárẹ̀ mo bí òmùrè dùn ní ọgbẹ́ irọ́ lọ pa ẹjọ́ ṣe yẹn inú náà ló ti gẹ̀tẹ́ ó ti wà very clear anabi sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ láti ní ṣòkòtò ẹ̀wù agbádá ní anything tọ́ba ti ta ọkọ̀ kókó ẹ̀kọ́ nù náà ni ó lẹ́skíwìsì kankan bẹ́ẹ̀ ẹ̀ńdọ́kọ́ lọ́sílẹ̀ láti ẹ̀ lọ́ọ́ gbé gbogbo fọ́tò àwọn ṣe oṣù oríṣiríṣi sínú ẹ̀ tí wọ́n tún wá lọ hàn kéwò tára ògiri bẹ́ẹ̀ alukurani ni orúkọ àrùjẹ̀nu ni orúkọ àtúnika oní àtún àlẹ́mù bí o mórí dùnìyà fún mi rárá àtìsẹ́ ló ṣe kọ́dà tó ṣe ẹnu àmì gbẹ̀ndà òkèèyàmẹ̀ ni. wọ́n máa ṣe mọ́ṣáláṣí lọ́sọ̀ọ́ wọ́n kò máa fi ṣe fáàrí. tẹ̀lé ìjọba ti ṣe jẹ́ńdà. ó sọ àlùsúmọ́ bí nǹkan tá a sọ yóò fi yé wa dáadáa. ẹnikẹ́ta wa ojú mango ẹ rí i pé ní ìkẹ́bí oṣù kan sẹ́yìn oṣù mango ní oṣù méjì sẹ́yìn ẹ rí i pé orí ọ̀dà ni tí o sì ń kankan lára rẹ̀ ẹ̀yìn ìgbà yẹn mango yẹn ẹ sí ní ní bí òdòdó bí òdòdó lára tọ́ eléyìí máa ń pè àmì tó ti fẹ́ bẹ̀rẹ̀ sí so ti dé tó bá fi lè tagi mọ́ngò yín gbà náà ẹni tó ta ló lè so rẹ̀ tó bá so àyàfi tẹni tó rà bá sọ pé tó bá padà so èmi ni màá ní sẹ́yìn náà ti gbà fún torí ìjọba ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ìbọ̀rù zọ́ra yìí tó bá jẹ́ pé irúgbìn lẹ́ bá ta kìí ṣe gi ìgbà wo la mọ̀ wípé òun náà wọ́n ti àbí akọ rẹ̀ ti rí abo rẹ̀ ìgbà wo la mọ̀ bẹ́ẹ̀ khurujuhu min al-ard ní kété tí irúgbìn yẹn bá ti bẹ̀rẹ̀ sí ní yọrí láti inú lẹ̀ tẹ́ ẹ bá tà ń gbà yẹn ẹni tó ta ló ní èso yẹn nígbà tó bá sùn olómi èrè epo yẹn nígbà tó bá kù ilé ìjẹba àwọn àmọ́tẹ́ ẹ bá tà kótó di pé nǹkan kan yọjú rárá ẹni tó rà náà ló ní. èèyàn wá lẹ́yìn tà èèyàn tó ẹ ta yẹn owó ń bẹ lára rẹ̀ nígbà tí wọ́n ti ta owó ń bẹ lápò rẹ̀ nígbà wọ́n ti ta ẹ sì mọ̀ pé kó bá ń bẹ lápò ẹrú kìí ṣe tiẹ̀ wọ́n kàn fi síbẹ̀ fúngbà díẹ̀ nítorí pé al-abdu mamlukun li ghayrihi wa ma malak ẹrú àtòun àtẹjọ́ ni tẹnìkan ni wọn. tàbá wa bówó lápò ẹrú àbówó lápò ẹni tó ní àbá lápò ẹni tó ní tó rẹ́ni tó lọ́rùn rẹ̀ ló lówó àpò rẹ̀ ẹni tó lọ́rùn rẹ̀ ló lówó àpò rẹ̀ ṣùgbọ́n àwọn ẹrú kan wà tó ṣe pé wọ́n lè lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ní owó kan gẹ́gẹ́ bí ẹrú tí ọ̀gá rẹ̀ ti kọ̀wé fún wípé wàá san iye báyìí tọ́ba sì fi lè sanwó yìí o ti rọra ara rẹ̀ padà à ń pèlè yẹn ní alimutasẹ́bù ẹrú tó ti kọ ìwé pẹ̀lú ọ̀gá rẹ̀ kò máa san one million ìjọ tí wọ́n bá ti lè san one million fún yín mọ́ rárá mi padà mọ́ romi nira mi nu bẹ́ẹ̀ ni ọ̀gá rẹ̀ wá gbọ́dọ̀ sílẹ̀ ní tìkọ́ máa lọ ṣiṣẹ́ torí pọ́ fẹ́ rárá rẹ̀ padà wọ́n fún láǹfààní kó náà máa dówó ní torí pé ti fẹ́ rárá rẹ̀ padà torí tí ọba láǹfààní àti ṣiṣẹ́ máa wówó kí ni ọba fi máa sanwó orí àti ọ̀rọ̀ ara rẹ̀ padà. ní ṣiṣẹ́ àbí ṣe káràkátà ìsanwó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ orí pé sálọ́wà wọn á lọ bá bá ronú pé wọ́n tà á. nítorí pé al-mukatabu abdun ma baqiya alayhi dirham. ẹni tó kọ̀wé pẹ̀lú ọ̀gá rẹ̀ yẹn kó fẹ́ ra ọ̀rọ̀ padà ẹ̀rú náà ní ọmọ ẹ̀ṣẹ́ kọ́lá kó ti kókó náírà kan lórí rẹ̀ tí ọ̀sán tí ó fi dòmìnira. ọ̀gá àgbà tó ronú pé wọ́n tà á owó tó wá bá lápò rẹ̀ nígbà tí wọ́n ń ta yẹn sẹ́wọ̀n kan ti gbà tó náà máa ṣiṣẹ́ kọ́ máa ṣe kínní ẹni tọ́ta ló ní ẹni tọ́ta ló ní àyà àfikẹ́ni tọ́rọ̀ ọ sọ pé rárá o gbogbo tá a bá bá lára rẹ̀ nínú àmọ́ ní o kẹ́ni tó ti tà ọ́ gbà àmọ́ láì jẹ́ owó tá a bá bá lápò ẹrú tá a tà tá ló ní ẹni tọ́ta lè jẹ́ bó ti jẹ́ mẹ́rin ẹrú kan tó wà tó náà tó lè lówó òní wọn ń pè ní ònlẹ́rú tó ṣe pé èèyàn méjì mẹ́ta ló ní látòjú ẹ̀. èèyàn kan tí ó jẹ lẹ́rú yẹn pẹ̀lú ẹnì kejì wọ́n á sọ pé tọ̀ ìdá tòun tóun ní lára ẹrú yìí ní ìpèdájì rẹ̀ torí pé nígbà tí wọ́n rà owó tí wọ́n fi rà á ọjọ́ gbọ́gba ayẹ́pẹ́ wọ́n ní ìdajì ẹlòmíì náà ní ìdajì tọ́ wọ́n á sọ pé ìdajì tẹ̀ lára ẹrú yẹn ó ti sẹ́dọ̀ mìíràn tó rọ náà ẹnì kejì ní rárá o mi ò lè sọ dòmìnira mi ò lówó. ẹrú yẹn yóò máa wá ṣiṣẹ́ yóò máa ní ìdajì ń tọ́ bá rí pẹ̀lú ìdajì ara rẹ̀ tọ́jú òmìnira. tó bá ṣiṣẹ́ ẹgbẹ̀rún márùn-ún ẹgbẹ̀rún méjì àbọ̀ ọ̀jẹ̀ tiẹ̀ méjì àbọ̀ ọ̀jẹ̀ tó lówó rẹ̀ tó sì túlẹ̀ tiẹ̀. eléyìí wọ́n ń pè ní al-abdu al-muba'ad ẹrú tó ṣe pápá kan nínú rẹ̀ lómìnira ìkejì rẹ̀ ńkọ́ ẹrú. sábà tari eléyìí náà ẹ̀gbọ́n lẹ́sọ̀ọ́ kan máa ní ọ̀gá yẹn tí wọ́n á ṣàdájì rẹ̀ fẹ́lómi ìdajì jẹ́jẹ́ sí ẹ ó tún ta fẹ́lómi à ìyá ló lóyún. torí ẹ̀sùn náà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àṣírí àti wàá lójú kòkòrò ipò tí èèyàn méjì bá jọ ní ẹrú kẹ́nìkan bá ti lè fi tiẹ̀ lẹ̀ kẹ́nìkejì náà torí tọ́lọ̀ kò fi tiẹ̀ náà lẹ̀. kẹ́ẹ̀jẹ̀ kẹ́rù yàn gbádùn fún mi tí wọ́n á bówó lápò rẹ̀ nítorí pé ìdajì rẹ̀ ó lè fi lówó owó tí wọ́n á bá lápò rẹ̀ ọ títa ní ọ̀jẹ̀ tẹni tọ́ta àyàfi kí ẹni tọrọ ń pe mẹ́jẹ̀mú rẹ̀ gbà náà ni ó tó jẹ́ tiọ̀. eléyìí jẹ́ ibi tá a dùn sí lónìí nípa pé alìsílám huwa al-'adl gbogbo làádì Islam wọn ní ìṣèdọ́gba gbogbo ìṣèdọ́gba kò sáàdù sí nínú òfin ọlọ òfin ọlọ́wọ́n bá àtọ̀ kúlẹ̀ rẹ̀ fàkì fàkà ó fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ èsì àti lówó lọ́jà nínú òfin ọlọ àti tàkọ̀mọ́ owó tá a bá ní ọ̀nà wo la ní ilé ìlọ́jà jù nínú òfin ọlọ́ọ̀ ìdí ni wípé lábẹ́ òfin ọlọ́ọ̀ àwa ti mọ̀ pé gbogbo ń tá a bá ní gbogbo ń tá a rí kójọ ọlọ́wọ́n kò fi wá léèrè nípa ọ̀nà tá a gbà kójọ ọ̀nà wo la nà gbà. ìdí ni ìjọba ìjọba àwọn ẹni ọlọ́ọ̀ àwọn máa ń ronú púpọ̀ nípa owó ọ̀nà wo lọ́gbà dọ́dọ̀ ọ̀nà wo lọ́gbà dọ́dọ̀ àwọn. nígbà tí pé àwọn náà máa bá wọn dáṣà bí ìtọ́mọ Yorùbá máa dá bí àtòwó olówó àtòwó ẹni o ọlọ́sà máa ti dìkan wọ́n wà. kódà kó ṣe pé èrò wọn lórí rẹ̀ èrò tó dáa ni báwo bá kọ́wọ́ bowó olówó lábẹ́ òfin ọlọ́run láì gbàyànjá rẹ̀ aburú ńlá ló ṣe aburú ńlá ló ṣe. àyìnbáyé owó olówó tá fọwọ́ bọ̀ èrò pa rówó mi ìdí tá rówó mi ìdí ńkọ́ tá a wá tóra wa sí wọ bàbá bò àti ẹ̀tẹ́ nígbà tá a ní rẹ́ ní gbèjà wa. kéèyàn máa ronú nípa owó kólé agbárí wọ́n sì máa bá wọn dẹ́sà èyí tọ́pọ̀lọpọ̀ máa ń dá ẹni ká máa wá halal haram gan ra wọn ta ni ẹ̀fọn wa ní káwọn máa wá halal aláàlú fẹ́ kó ti bẹ́ẹ̀ tẹ́tẹ́ wọ́n bá wọn dá sàkàtà ó wá nínú ìtàn ìgbésí ayé àwọn sẹ́lẹ̀fù sọ̀rẹ̀ wọ́n ní àwọn obìnrin àwọn sàábé wọ́n jẹ́ àwọn ẹni tó ṣe é pé nígbà táwọn kan bá fẹ́ máa jáde lọ bí wọ́n ti lọ wá ìdí àti mú wá fáwọn ìyàwó wọn àwọn ìyàwó yẹn máa ń di àwọn ọkọ wọn mú àá sùúrù bébí alójú sùúrù fún bẹ ṣùgbọ́n àláyà ṣe sùúrù fún ìyá jahanna ẹni dájú pé gbogbo ẹgbẹ́ mọ́ wálé fún wa ń kọ́ ọ̀nà halal lẹ́jọ́ subhanallah obìnrin tó bá lè sọ ọdún eléyìí kọkọ obìnrin rẹ nìyẹn obìnrin rẹ nìyẹn yàtọ̀ sáwọn obìnrin òfò gbẹgbẹ́ àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan wọn bá àjà lè mú wa bá àlọ́ wọn lójú pé báwa sá ti máa gbádùn. tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí àwọn ọkùnrin ń dá látàrí owó yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tí wọ́n ń tura wọn bọ̀ wàlá ẹlòmíràn tàdédé lọ dáràn ìyàwó lè ti débẹ̀ ìyàwó lè ti débẹ̀ kábẹ́rù ọlọ́run gbogbo owó tá a bá ti rí gbọ̀nà ẹ̀tọ́ ní là ń kàn dá wàhálà àjọ fúnra wa èèyàn ń dáràn àjọ fúnra rẹ̀ ni mùsùlùmí fúnra ara rẹ̀ dáràn àjọ fúnra ara rẹ̀ kọ́mọ́ bá wàhálà pàdé wọn àti ọlọ́jọ́ gbẹ̀ngà ìyá torí ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run owó ilé ayé ayé láti sílẹ̀ owó ilé ayé ayé láti sílẹ̀ ibi tó wá burú sí ni pé. tó bá tiẹ̀ jẹ́ pọ́nà haram náà nìyẹn gbà fi kówó jọ kéèyàn bá mú orí owó bẹ́ẹ̀ tó bá ti ṣètò náà ọlọ́run nígbà inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba àti ká gbìyànjú láti rí i pé àwọn owó gbọ́nà tó dáa àwọn owó gbọ́nà tó dáa. nítorí ìta bá wá gbọ́nà tó dáa fún làlùbáríkà máa ń pọ̀ lára rẹ̀ ọlọ́nkọ́ ràn wá lọ́wọ́ lórí àti lè máa bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ó ti wá lẹ́yìn tí wọ́n máa sojú kòkòrò àti wá halal ó lé wa jìnnà sí haram wọ́n ràn wá lọ́wọ́ lórí ara wa ó gbé wa jẹ́rí àwọn akẹ́kọ̀ọ́ ọkàn wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa أستغفرك وأتوب إليك Thank you. dídàmbà rẹ̀ ló pẹ́ kí wọ́n kó ten thousand jíṣẹ́ kí wọ́n á pín tẹ̀wọ̀n sí mẹ́ta. Thank you. kí ẹ̀ wá lọ mú ẹran yẹn ẹ wá nínú tí bá ta ẹran ọ̀nà mẹ́ta máa ń dá owó rẹ̀ sí ẹni tó lẹ́rán kódà méjì ẹni tó bá dàgbà òun kódà kan ṣùgbọ́n ẹran yẹn. sí ń tà lè tà ní ẹgbẹ̀rún mẹ́wàá lọ. ọlọ́run á bá yín pé ẹ̀yin rí tà ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún. ẹ sì ti mọ̀ ẹ́ gé kò sí ń tà lè tà lẹ́gbẹ̀rún mẹ́wàá lọ. ẹ wá fẹ́ ẹgbẹ̀rún márùn-ún pamọ́. ẹ wá pín mẹ́wàá sọ́nà mẹ́ta. pé ìdá kan nínú mẹ́ta tiẹ̀ ní mẹ́wàá la ta. wọ́n ní kí òṣèpá àwọn ti ṣe jàǹbá bẹ́ẹ̀ ni ẹ ti ṣe ẹ ti ṣe jàǹbá torí pé ètò ẹ̀ta kọ́ lẹ́ẹ̀kọ́ gbígbẹ́ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ẹ̀ta ẹgbẹ́ ní márùn-ún tiẹ̀ ẹ̀yìn ọmọ kó mẹ́wàá lọ mẹ́wàá náà pọ̀ mẹ́wàá náà pọ̀ nítorí wàhálà orí ẹ̀ eléyìí ti ṣe fífìn ẹ̀yìn òṣè gbàtọ́ dọ̀bẹ̀ tán ẹ̀yìn yabọ́ ṣùgbọ́n tó bá tó béèrè tẹ́ ṣe òní pé tó bá tó fún yàn lẹ́rọ ẹ̀sùn béèrè rẹ̀ sì ń já sí ìdákanu mẹ́ta yìí tá a bá ta ọ̀ tọ́jà àbí ọ̀dà eléyìí lábẹ́ òfin ọlọ́kọ̀dá ọ̀ ìtújú wà ń bẹ̀. torí pé èrè lọ́mọ̀ tó padà ta pọ́nmọ̀ ó lè pọ̀ ó lè kéré tọ́lá sì lọ́mọ ẹgbẹ̀rún mẹ́ta wá pé iye tá a tà nù ẹgbẹ̀rún kan tiẹ̀ nù yóò ṣe gbogbo ìgbà lọ́sọ̀ pé tiẹ̀ nù tí ò ní fa wàhálà ó lè jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta lọ sábẹ́ ẹran ẹran tí èsè tiẹ̀ onóòtú máa tó ṣe iye tẹ̀ tà nù tó ti kẹ́ parọ́ òun tó ti yẹ ẹni kíkẹ́ fún lówó tẹ̀ ẹjọ́ sọ́kù clear ìbá ẹlẹ́rìn ọgbà lóṣooṣù bí oṣù báyìí ṣáàlọ́ ẹlẹ́rìn mi oṣù tuntun máa wà. ó wà very clear lórí pé ẹ máa bá tà lákàánú mẹ́ta. wọ́n náà bí ẹni tó ní àwọn ń gbépo náà bá fẹ́ kéré epo ìdákanu mẹ́ta ẹni tó bá wọn kéré epo kò tó bá wọn ta tó bá wọn wáṣú tó bá wọn ṣe gbogbo ẹ̀ àwọn òkú náà méjì ní mẹ́ta sọ́dọ̀ àkọ́dá lórí gbogbo àmìyàn jẹ náà ní lọ́nà méjèèjì gbọ̀ngàn alára kò ní sí ọlọ́run ọmọ pípọ́ ìbá ikú lu àìsàn ò lè péré epo rẹ̀ fúnra rẹ̀ wá bí ń tó kú òun náà ti tilẹ̀ máa bẹ ètò bẹ́ẹ̀ wọn tó hàn fóònù ẹfun lówó iṣẹ́ rẹ̀ ní kálukú oṣù ni ẹlẹ́yìn ìjẹba àwọn ẹni tẹ̀ máa ń kan nípa àwọn tá ń bẹ́ńbẹ́ wọ́n ní wọ́n láti mọ̀ bọ́ ìyàwó ni wọ́n nígbà tí ẹ ti gbọ́ pé kẹ́ ẹ má ti sọ láti lẹ́yìn ìyàwó ẹ wọ́n á dá lọ́gbọ́n ibi tọ̀ ṣé ẹ máa yẹ fẹ́ wò tó wò ní sẹ́ka tó ń bẹ tọ́ ọdún yẹ̀ wò lọ́wọ́ ni rárá o àwọn èèyàn fẹ́ wò dá wọn àbádùá làwọn máa ṣe fẹ́ẹ́ náà ti gẹ́ẹ̀tì ẹ̀ ní torí àwọn eléyìí alákòóbá ṣe sálámù tó fi dábí ọgbọ́n rẹ̀ ní àdúrà làwọn máa ṣe fẹ́. ó sì láwọn ẹ̀ máa wọ́n kúrú tọ̀ rẹ̀ lé rẹ̀ sí. láti abẹ́ ẹ̀ tọ́lá ẹ̀ kọ́ gbà fóònù náà kò ní dépò lé o. ẹ̀rọ tó bẹ́ẹ̀ ni ẹ̀dọ̀ àbá gbà fẹ́ni tí ń ṣàdúrà fún gbogbo aráyé títí wọ́n ń gbà ẹ̀mí balẹ̀. ìró náà bẹ̀ láà project dọ́gba tó dá lọ mójútó dá lọ yá ìṣiṣẹ́ ìdá ìṣiṣẹ́ ìdá ẹ ìbẹ̀lẹ̀ bá ẹ bàbá ẹ̀dàkùn agbádùn àtà àti ọ̀rọ̀ ọlọ́wọ́ ń tètè ìtẹ́bi tètè nílé lọ́ba mi yóò pa <laughs> tó bá jẹ́ pé àdúrà ti ẹ̀dá bá gbà tòwọ́ dájú pé nǹkan mi ti wọ ọbẹ̀ hmm, tọ́wọ́ àmì ẹ̀ ní pé ẹjọ́ bá ti ní tẹ́ ti mójútó jẹ́nẹ́rálì tọ́wọ́ dájú pé àṣepọ́n ò lò àṣepọ́n yóò lò tó bá sáà dọ̀ lójú títí dọ́dọ̀ ọlọ́run pé lágbájá yìí ń ṣe ìyàwó wò ló ní ṣe sọ̀láàtì lẹ́yìn ẹ̀ òbúrúkọ ọmọ ẹ̀sìn sọ̀láàtì lẹ́yìn ẹni tí òṣèwádìí lọ́dọ̀ rẹ̀ tó lòun ṣe ìyàwó ẹ̀ títí tọ́lọ́ fi mú ọmọ yìí pé ó ń ṣe ìyàwó. wọ́n á ní ọ̀dà tó bá tó bá ti sọ̀láàtì náà lẹ́yìn wọn àwọn máa ń lọ sọ̀láàtì lára gan méjì náà méjì ìjọjúmọ́ mẹ́rin sọ̀láàtì ìgbà tí àkókò sọ̀láàtì wọn tọ́ba ti tako àkókò sọ̀láàtì lásìkò kan eléyàn ló ní ti lẹ́yìn wọn. Thank you.

òfin sì sọ wípé àlùmọ̀tàdàbò abẹ́dánwó máa bọ́kì àárẹ̀ ìdìbẹ̀rẹ̀hámù. ẹni tá a jọ kọ̀wé ọ̀rọ̀ ara rẹ̀ padà ẹrú náà ní lókun gbàgbé wa kú kọ́bọ̀ lórí ẹ̀. lẹ́gbẹ̀rí ẹ̀ ẹni tó sì lẹ́rú òun ló lẹ́rú ẹni tó lórí rẹ̀ ló lọ́rùn rẹ̀ ó lè tà bó bá ti ṣe fẹ́. àjẹbù ti ṣe jẹ́ ẹ̀ ọ́n àjẹbí obìnrin tí wọ́n kọ́ ọ wọ́n kọ́ ọ lẹ̀ ní kíkọ́ kejì obìnrin yẹn wá wà nínú ìdà ìdà tí ń ṣe lọ́wọ́ yẹn kò tí ì parí rẹ̀ lọ́kọ́ bá kú ó ti kọ́ ọ lẹ̀ o àmọ́ kò tí ì parí ìdà sábà sọ pé háìrù mẹ́ta àbá sọ pé mara mẹ́ta méjì ló ti ṣe kètí ìṣẹ̀kẹta lọ́kọ́ bá kú yóò jogún ọkọ ẹ̀rọ tó kù bá ọmọ bojú rẹ̀ gẹ́ àtàrẹ tó gbólóhùn mi. ó lè ti kọ́ lẹ̀ òfin ọlọ́run náà ni kò tí ì parí ìdí àtẹ̀bí sí mi. nítorí pé irú obìnrin bẹ́ẹ̀ yẹn wọ́n ń pè ní arraja'iyya wọ́n ní arraja'iyyatu zawjatun ma damat fil 'idda. obìnrin tó àkọọ́lẹ̀ kíkọ̀ kan àbí kíkọ̀ méjì ìyàwó náà lópin ìgbà tí ó tẹ́lẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́mbẹ̀. torí ẹ̀ ó lówó ńlá kò pọ̀ tán tá ń mu mẹ́ta. tó fi mu mẹ́ta hàn títí tí bàbá yẹn fi dàrú kíkó wọn tà tó tà ọ̀sẹ̀ ní ọba wù. gbólóhùn ọ̀mọ́tó. kódà tó ń fi ní ríra mọ́. alhamdulilayi ìyẹn ń tẹ̀wà wọ́n á lẹ́wọ̀ oríṣi méjì kan wà wọ́n jọra wọn púpọ̀ olóyin àti oníwàrà olóyin àti onímẹ́rùn pẹ̀lú ẹni tí ronú lọ bí wàrà báyìí pé wàrà báyìí mílìkì ní jẹ́ wàrà yorùbá so wọ́n á ní olóyin máa ń lọ ńlẹ̀ kíákíá ṣùgbọ́n oníwàrà ó máa ń falẹ̀ púpọ̀ oníwàrà sì wọ́n ju olóyin lọ ǹjẹ́ wọ́n lè lú olóyin papọ̀ mọ́ oníwàrà pé wọ́n jọra wọn púpọ̀. kéèyàn ọmọ wa tà níta olóyin kó lè bàa lọ́nlẹ̀. tontì wípé oníwàrà téèyàn lúpọ̀ ọwọ́n ju olóyin lọ. ẹ inú fàtàwọn èèyàn fi fẹ́ ra oníwàrà tó wọ́n dání. náà ó ti dùn jù kò dùn tó olóyin. wọ́n ń torí kókó ògùn tó lóyún ó sì wọ́n tó lóyún lọ. ọkọ̀ tọ́kẹ́ lù pọ̀ tẹ́lá ti lù pọ̀ ẹ ti ṣe jàǹbá. nítorí pé ẹ ta oní mílìkì fún wa níta olóyún àwọn àwọn àlọ́ sí jẹ wọ́n máa gbé bóòlù ẹ̀wà yìí ṣe ń yí padà báyìí. a máa dùdú báyìí lọ kí ló tẹ̀ wà tó ń ṣe báyà ní ìgbẹ̀yìn ayé la wà. Tòwọ́ mọ wá fi pè ránṣẹ́ kó tẹ́ni tí alábá ṣe jàǹbá láàrin o. Ọlọ́run mọ́jọ olówó iná lálàáfíà o. Abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ jàǹbá lì. Torí ṣe eléyìí ẹ máa lù pọ̀. Torí tí máa lù pọ̀ fẹ́yìn náà ẹ̀yin náà ó ṣe pé ẹ̀ ń tí ìwọ̀n jẹ́ gbà kọ́mọ́sí lọ́mọ rẹ̀. Ṣé eléyìí jẹ́ báwọn? àti tẹ́ ẹ bá lù pọ̀ kọ́ wá rà kọ́ wá máa sọ fún ọ pé alú olóyin alùpapọ̀ mọ́ mílíkì o kó lè bá a lọ ńlẹ̀ o náà la fẹ́ tà fún yín yó káwọn wá pa wọ́n rà bẹ́ẹ̀ ìgbà náà lẹ̀ sí jàmbá. ìgbà náà sọ wá sí lọ́nìmọ́ rọ́ṣítẹ́nà kàlẹ́ yìí fẹ́mi nà. ó ti wọ́n sọ pé kí ẹ̀ máa ń jẹ́ abúlé kó kan ọlọ́run á fòpin yàn àwọn èèyàn tí wọ́n ń gbábu lépo yẹn wọ́n fẹ́ràn kó àwọn amutí èèpo àwọn amú ọtí burúkutu ẹ̀ẹ́dẹ̀ nípa ẹsẹ̀ kẹ̀kẹ́ ẹ̀ẹ́dẹ̀ nípa ọtí kà ẹ́ lóríṣiríṣi mukumu ẹgbẹ́ àwọn orúkọ wọn náà ẹnìkà burúkutu ọwọ́ á ní sí èèyàn lè sí èèyàn lè lọ́ọ́ mọ ẹ̀rọ àbí táwọn ti ń rà bàtẹ́ lọ́ọ́ bùkún yẹn tí wọ́n á ra gbogbo àgbọ̀ títí wọ́n bá ní ní ọ̀rọ̀ dànù. wọ́n yẹ pé nígbà táwọn ọ̀mú tí bá débẹ̀ wọ́n bá kó tán aláàjì lágbájá ti wá rà. torí táwọn ọ̀rọ̀ sọ ọ́nù pé aláàjì lágbájá ti wá sá aláàjì ti wá ọ̀rọ̀ sí i. ọtí wo ni ṣe tí èsì pa àwọn ẹ̀sìn. wọ́n á lè fẹ́ ah ó ń pọn àgbè ni torí gbogbo ọtí gbèsè pọ̀ tó ní máa dáa mu. ẹ̀yàn mélòó wọn náà yàgbẹ́ òòlù bí ẹ̀yàn mélòó lọ fẹ́ wọ́n á sọ pé mọ̀ ọ́rọ́ ọ̀dà nítorí rọ mi rọ̀ ní mu ni. tó lábẹ́ òfin ọlọ́ ọ̀tọ́ tí mùsùlùmí ọ̀rà òfin tọ́dà sóde pé nítorí àníyàn nítorí pé àlọ́mọ́ rẹ̀ tó làásù bá rẹ̀ lọ́wọ́ sí ìlà lọ́wọ́sá ilé ṣọ́kùnmọ̀lọ́bà yá. ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ torí àníyàn mi dà kí wọ́n á lọ sí tẹ́tí Islam ọ̀farama nípa ọlọ́wọ́ fún mi lára ọ̀ nígbà ládàá ọtí kìí ṣòwò kò sì tọ́ kí mùsùlùmí fowó rà. láì sọ pé inna Allaha idha harrama shay'an harrama thamana. ó gbé nǹkan tó lọ́ba ti ṣẹlẹ̀ wọ̀ owó rẹ̀ náà kọ́ ìwọ̀ ni. torí ẹ máa ra ọtí. torí pé ẹfẹ́ ẹfẹ́ da ọtí mi táwọn ọ̀mù tí ọmọ bá rí mu. nígbà ilé tó pọ̀ nígbà ilé tó pọ̀. òun náà ní tẹ ẹbẹ wọn kò ní ṣe tẹ bá bá yín ṣe fún nínú kẹ wá kó yìnyín ti pọpọ bí àsìkò tó rú mú yẹn gẹ́gẹ́ bí èèyàn bá mú yọ ọmọ wọ yín ni ẹnikẹ́ni tó wá síbi lè mú ìgò kan yóò tún tọrọ mí kẹ wá ṣe fún nínú pọpọ lórí pé bí èèyàn bá tọrọ ẹtún fún ẹ ẹ sáà máa fún lé tí ó mu tí ó dá mẹ́rin tòtí pé tòun náà bá pàpọ̀ jù ó lè ti tẹ ẹ gbùrùgbùrù ó sì lè ṣiṣẹ́ ẹ mú bẹ́ẹ̀ ni ẹ̀yin àwọn ọ̀gbẹ́ tó kùnú bá ti pẹ́ ńlẹ̀ ojú ìjọba yàtọ̀ sẹ́mu ẹ náà máa pa wọ́n bí ọtí mu ẹ sì lè ṣe gbogbo kọlà kẹ ẹ ti kọ́pọ̀ kẹ ẹ fi yìnyín sí kẹ ẹ fi ṣúgà sí ọjọ́ pé ẹ̀yin pín fáráàlú pé gbogbo ọmọ wa gbà tó tí àsìkò tí máa mú sí ẹ máa pín fún wa àmọ́ májẹ̀mú tí ó jẹ́ orí gbà ni pé ọjọ́ pé èmu jì ẹ̀dá bá ti ká mẹ́jọ sí lọ́la kò ní gbà. tó pẹ̀lú bẹ́ẹ̀ sábà tó mu kùkákù àìdá wa mu wọ́n ti kẹ̀jú gbogbo la tán wọ́n mu kùnú nǹkan gbogbo kálukú tí wọ́n tún lọ lé ẹtú fún lọ́gọ́rùn-ún méjì méjì. àwọn ọlọ́tí wọ́n padà bẹ́ẹ̀ yẹ sí yín wọ́n sì máa wọ́n rẹ̀ láti lè yín kó lù tó ìjọ́sọ̀ ọ̀tá mi. òdìbò tẹ wá gẹyìn lọrọ tí ẹ dànù ọjà àtàwọn ọlọtí ń tà kí lọ ná wọn báyìí jẹ pé yẹn kan lọ́ra ló gbogbo ẹ báyìí pé ara àníkọ́ tí di eléyìí ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ fún oṣù yẹn ọmọ ọfẹ kó ṣe Islam bọ́ọ̀tù wọn ti wá jẹ́ ọjọ́ lẹ́sìn ọmọlẹ́yìn bọ́ọ̀lù. wọ́n ti wá jọ sọ púpọ̀ obìnrin yẹn sọ Islam obìnrin sì ti gbà fún òun sọ Islam. ó tilẹ̀ jẹ́ ká àdìsẹ̀ láyé nínú àtọ́lọ́ ń gbà pípẹ́ fẹ́ obìnrin àwọn ahlòkìtà ọlọ́run ṣe ní mẹ́jẹ̀mú pé kó sọ Islam. ìdíkọ́ lọ́wọ́ bá ní kó sọ Islam náà kò bá ti dúró sọ̀mbẹ́ rúkọ náà ní kíkọ́ ọ̀pọ̀ tó tẹ̀sìn rẹ̀ ti ń ṣe. yóò wá máa wo dáadáadáadáa wọn wà ní Islam dáadáadáa tí wọ́n ṣe insha Allah ọ̀yọ́ padà gba Islam. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ fẹ́ sọ́wọ́n sọ àbúkọ́ ti Islam tó Islam irú wọn ni wọ́n máa ń padà di tí wọ́n tún padà sí díẹ̀ tí wọ́n torí pé ìwọ lọ conditionalize ẹ̀. àbẹ́tẹ̀ ọba sùn sílẹ̀ tó rí dáadáa Islam tó bá gba islam fúnra ara rẹ̀ tó ti ní pẹ́ dọ̀gba irú wọn sábà yí padà ìtọ́lọ̀ kẹ̀kẹ́ ẹ̀sẹ̀ nù kí ẹ ti pé wọ́n kọ̀ǹdíṣàn rẹ̀ fún. tòṣùpọ̀ lélẹ́yìí wọ́n ti sọ fún obìnrin tó fún ọ̀hún sí islam. bàtà bí ọ̀dọ̀ bàbá ọmọbìnrin òun náà ní ohun lòdì sí kí ni wọ́n fẹ́ sí islam kọlọ̀ sí orí pàìtọ́ bàbá rẹ̀. bàbá ìwà sọ pé wọ́n fẹ́ pé pàìtọ́ lo sọ́ọ̀tì ni wọ́n ti ṣe gbéyàwó ẹ̀yin náà lọ dàrú ẹ bá ti gbà ẹ̀fọ́ bá wọn. àwọn wá ń béèrè ó dé táwọn ọba wọn lọ́ọ̀bẹ̀ àti táwọn ọmọ bá wọn lọ́ọ̀bẹ̀ obìnrin ló sì ti wà wọ̀nyí. alẹ́kùn làhàl ẹ̀rú ń dà wá títí pọ́nmẹ́jẹ̀ pé wọ́n yẹ pàkúté ni wọ́n jẹ́ ẹlẹ́fún yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù tí wọ́n ń gbà fún àwọn mùsùlùmí pé wọ́n fọ́ọ̀mù àwọn bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ gba ní wọn fún wọn ṣe pàkúté nù torí pé bọ́pẹ́ bọ́ yá ọmọbìnrin wọn padà sí ṣọ́ọ̀ṣì tiẹ̀ yóò tún wá sọpọ̀ náà ní mọ́rẹ́ni kejì padà sí ṣọ́ọ̀ṣì irú rẹ̀ ṣẹlẹ̀ gan. wọ́n bí arábìnrin kan ẹ níbo rí lọ́wọ́ ni ó ló ń gbàgbé rẹ̀ lónìí ẹnì kejì wọn sọ tó ń tó ti padà sí ẹ̀sìn ọmọ ẹlẹ́yìn ọkọ náà ti di subhanallah wọ́n ti lọ́kọ́ fẹ́ mùsùlùmí náà ni o ṣùgbọ́n nígbà tí wọ́n wà ọ̀dá padà ọmọ pẹ̀lẹ́yìn ẹ̀rù ń bà wá bẹ́ẹ̀ ni mọ́ni ọ̀rẹ́ yìí ti lágbára tó bẹ́ẹ̀ ló ń gbọ́ sí mójútó sí Islam tó because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí rúdà àwùjọ táàrin ìbáyìí nílẹ̀ Yorùbá yìí lẹ́gbẹ́ àwọn ọ̀dọ́ Islam kò gbọ̀ wọ́n lára ẹ̀yin tó ń gba èyí ti sọ̀lá àti jẹ́ sínú wèrè rẹ̀ bá dùn tó ló ti lọ fẹ́ nìkan Islam tẹ́lẹ̀ tọ́jà wò fún òde tí òní tó gẹ́gẹ́ tó ní à yá lórí òkè kan bàbá ti gbára dálẹ́ bẹ́ẹ̀ bùkátà ó bíà. subhanallah alazim ṣé irú eléyìí garanti ń bẹ fún ẹ̀rọ kò sí garanti dípò garanti kò sí wàlúwà ẹ ti dé mú àwùjọ yìí táwọn yorùbá ó burú gan ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìsìláàmù ẹ̀rọ lásán ni nífà ẹ̀yìn ìyàwó kan ti wá fẹnu ara rẹ̀ sọ ọkọ náà sì wà ń jókòó ó ní ojoojúmọ́ ló máa ń mú lọ sí ṣọ́ọ̀ṣì lóòrù tó dáhùn lọ tàdúrà mùsùlùmí lọ́kọ mùsùlùmí níyàwó ǹjẹ́ ìwọ ọkọ tó sí ìyàwó rẹ̀ sọ sí ìtọ́ ni ah, ó bá rí pé bẹ́ẹ̀ ni tọ́ òun lọ́mọ̀ à ah, àwérí ọ̀fẹ́ pé tó bá rí pé bẹ́ẹ̀ ni òun lọ́mọ̀ ó ní ìwọ lọ́ọ́ máa mú lọ àwọn mùsùlùmí bàbá ọkọ mùsùlùmí ilé ọkọ mùsùlùmí bàbá ìyàwó mùsùlùmí bàbá ìyá ìyàwó mùsùlùmí. àwọn òbí lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ fọ́ọ̀nù rẹ̀. wọ́n lọ obìnrin tó sọ pé òru àná ìyàwó tó lọ. ẹ̀rọ àpò àwọn wọ́n sì ní sábà pé sọ́láàtì lẹ́bàá àbí tọkùnrin yẹn ti ń pe iṣẹ́ rẹ̀ ṣeéṣe ń bẹ́ẹ̀ máa kópa ẹ̀sìn máa kọ́ dé mẹ́sì. ah ṣé ìṣe kírísílámù ló ń àwọn òbí lẹ́yìn ní ṣe fọ́ọ̀nù rẹ̀ Tọ́pọ̀ wa ni ẹni tó ń pé òun eh, bá sọ̀tọ̀ láti gan pè ní lọ pé ah, bàbá alágbádá wọn ti pé ẹ eh, ìwà lẹ́sìn. Ó tún kọ́ ṣọ́ọ̀bù ìwà lẹ́sìn. Sọ <laughs> nínú àwọn eléyìí, ọba lọ fẹ́ kiri yóò kan tó di mùsùlùmá, wàlẹ́ ẹ̀rù ń bà wá. Àmì tó wá sẹ́yìn ìsìlámù tiẹ̀ náà dúró dáadáa ó sì jẹ́ ẹni tó mójútó lójú méjèèjì tó àmà bẹ́ẹ̀ lọ fún kọ́lọ̀ mọ́ padà dáìdá kọ́ mọ́ pa gbogbo anáda dáìdá. àmọ́ pé wọ́n á lọ sọ ìgbín pọ́ọ̀tì pọ̀tọ́ o pọ̀tọ́ pé kí mùsùlùmí ọba wọn wọbẹ̀ torí pé ọ̀fẹ́ sọ èyí. wọ́n á sọ pé dábàjá Allahu Akbar ọ̀sẹ̀ láìsí ẹ̀rọ sọ́ọ̀sì lọ́sẹ̀ láìsí sí dáa ìlà ìlọ àtúbọ̀sán kí ló ń gbé lórí ọlọ́ọ̀tọ́ igi ni wọ́n ní kó o ti ní dáwọ́ bẹ̀ àbí ọ̀kan fọwọ́n máa fọwọ́n jẹ́ wọ́n nìkan ṣoṣo ń jẹ́ ẹ̀yẹ ìgbà fámìlì rẹ̀ náà bọ̀ ọwọ́ bẹ̀. ẹ̀sìn báwọn sọ́ọ̀sẹ̀sẹ̀ di àwọn owó yìí náà ti sọ́ọ̀tì lọ́dọ̀ àwọn mùsùlùmí ó ti wà ní sọ́ọ̀tì ọjọ́ ti pẹ́. àwọn náà ń gbé ẹwà sanwó ọpẹ́ pé gbogbo àwọn alájà àwọn máa yá àwọn fídíò ah nínú sọ́ọ̀sì níwájú èrè àwọn òkùnkùn ti lẹ́yìn ẹ̀sìn fọ́ọ̀nù ẹ̀jẹ̀ ló ṣe jẹ́ ń bẹ̀ ọ́n. obìnrin yẹn tí bá jẹ́ pé ó ti ń bẹ lọ́mọlẹ́yìn pọ́ọ̀lù rẹ̀ tó ti jọ́ fi so yìí àwọn bàbá rẹ̀ náà ló ti lọ́kọ̀ àwọn tó ń bá gbọ́ngbọ́n kó ti kọ́kọ́ di mùsùlùmí náà kó tó di pé ó ń sọ èdè àwọn bàbá rẹ̀ ọ̀lẹ́sẹ̀ ti fọ́ fi lọ́kọ̀. tọ́ba wá ṣẹ́kù lẹ́lẹ́sìn ọmọlẹ́yìn bọ́ọ̀lù títí tí wọ́n fi lọ́kọ̀ ọkọ̀ ọ̀gbẹ́rẹ̀ bá wọn ṣọ́ọ̀tù wọ́n sọ níwájú ilé bàbá rẹ̀ àwọn fún wọn gbà kọ́ máa lọ ọjọ́ ìbò ti jẹ. ẹ̀sùn pé ẹnìkan kọ́sẹ́ ọwọ́ afẹ́ fìrì ó sì kékeré bí ọdún mẹ́wàá pọ́sẹ́ ṣe tírélà ó wá fẹ́ firi wọ́n á ní kó mórógbó wa kó móbì wa kó ọmọ àtàrí wa kó tún wá mú ọtí tírítírí kó mú wa. wọ́n ní torí pé zonal office làwọn ẹni tí ń ṣiṣẹ́ tírélà àwọn ni wọ́n ti àlàkalẹ̀ tí wọ́n fi lé ọ̀gá lọ́wọ́ tọ́lọ́ ti lé ọmọ ẹsẹ̀ lọ́wọ́ kọ́mọ tó fi lóbi rẹ̀ lọ́wọ́ níta fẹ́. wọ́n á ní sọ kò tó wọ́n mẹ́ńsẹ̀ yọ ọdún tó fi kọ́sẹ́ torí ká lè bá aṣọ ìsìnkọ̀. <laughs> ọdún mẹ́wàá ni torí ọdún mẹ́wàá. alẹ́kùn làhà táyàtì ọmọ ọ̀sán kò ká kó là fún wọn táyàtì ọmọ ọ̀sán fáńtà kó fún wọn tó bá jẹ́ pé pọ́pọ́ fún wọn lè dín tó fún wọn. bàtìní kan àtàrí kìíní kan orógbó pé kí ni ó yẹ kí wọ́n ní mùsùlùmí ẹjọ́ pé yé wa o. ní ìsìn ọ̀sẹ̀ bọ́ nìyẹn àwọn kì í tinú láti sọ fún ikú ọ̀sẹ̀ làwọn. ọ̀mùsùlùmí yẹn wọ́n kì í tinú láti sọ fún ikú amòjù ọ̀ sáàni máa ń ti àwọn mùsùlùmí lẹ́nu láwùjọ yorùbá láti sọ pé mùsùlùmí là wá àwa kì í mu sí àlè rọtí fún yàn mùsùlùmí ni wá àtàrí ti jẹ́. ojú òkè ọmọ aná láti sọ pé ọmọ aná lò kí ni wọ́n ti ọmọ àlùjẹ́nà náà láti sọ pé mùsùlùmí lè. tòbó ti jẹ́ mòrò ó torí bẹ́ẹ̀ bá fàdé ẹ̀ fàdé bẹ́ẹ̀ torí jẹ́ eléyìí ó gbé jẹ́rí àwọn olè rà á àmọ́ nǹkan míì tí ọ̀rọ̀ àdúgbò rẹ̀ sọ tó o pé sọ̀rọ̀ ọ̀jà àwọn náà sì mọ̀ pé ah, àwọn mùsùlùmí eléyìí wọ́n mọ ìsìláàmù wọn. ìgbà tí ọ̀pọ̀ èèyàn kì í mójútó ìsìláàmù ilé ìfẹ́ kẹ́kẹ́ nìkan bá wà ládùúgbò tó mójútó ìsìláàmù alàkàtà ti ti lélẹ́yìí o. àwọn ìyókù nǹkan ọlọ́bẹ̀ yíyọ làwọn. gbogbo rádaràda jágajàgba máa ń ṣe àwọn náà máa bá wọn ṣe ni tó torí délé ẹdí kó ọmọ yìí náà mùsùlùmí mẹsẹ bá ti fi hàn wọn tó tí ẹsìn fọgà lówó tó lò fẹ́ gbà òtítọ́ kẹ́yìn ọmọ yóò sì ní máa sórí ìkànnì kó kúnlẹ̀ fún ọmọ arọ ọtí lé lórí wọn òbí ẹni náà dáa tó kú bá ta òye dé yàn tòtí àwọn bá ti mọ ti yín bá wọn wàláì wọn ní tìlọ̀kulọ̀ lọ́mọ yín wọ́n ti ṣe freedom bẹ́ẹ̀ rí wọ́n ka òfin yẹn kalẹ̀ fún wọn tí wọ́n àbọ̀ ọmọ náà ṣe tó ta mùsùlùmí lòun mùsùlùmí lọ òun yẹn mutí òun sì lè máa wù káwọn èèyàn máa mutí lé òun òun sì lè fowó òun ra síbẹ̀ nìkan à ń tẹ̀sí fọtí wo ọmọ báwọn bá jẹ́ òun ó ti àbùkù kà tó nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe freedom yẹn ọ̀gá yẹn ní ah! ẹ wà lọ́kì ah! tó bá jẹ́ bá ti máa ṣe ni ìgbẹ́ ẹ̀ kí ni kí ni ẹ̀ máa ṣe so kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé tó bá pẹ́ lára ọ̀sẹ̀ bí máa dọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láwùjọ Yorùbá wọn ò máa ń dín jẹ́ Islam wọn ò máa ń dín jẹ́ Islam wọn kẹ̀kẹ́ fún ká máa ṣàjọyọ̀ ọ̀rẹ́ ẹni nìkan gbogbo ẹ̀jọ̀ ìyá ọ̀jọ̀ yọ̀ náà sáà ní Islam fún wa wọn mọ̀ pé òfin ni àti lànà tó tẹ́ bá ti yé bẹ́ẹ̀ kí sọ̀rọ̀ jà wọ́n lọ ṣàlàyé fún gàùn ìṣẹ́ lọ́mọ́kọ́ wọ́n lọ kọ́ iṣẹ́ tó ọmọ àwọn ọ̀fẹ́ tó fi tó ìdọ́wà fẹ́ gbà yàtọ̀ sí tọ́lọ̀ ń tẹ̀lé ìwọ̀ wọ̀nyí làwọn ò fọ́ wọn náà lọ dàrú tó fi fún alẹ́ sí láàrin ọ̀sẹ̀ yìí. ṣíkẹ̀ náà ẹ bá ti pera ẹni wọ́n pè yìí wọ́n náà máa ti sẹ́ ọ̀rọ̀ àrùn àlọ́ rántà lọ pékin. tòun náà ẹ ti di àpè gbà tó ten thousand gbà ẹni fifteen kí ló ọmọ ọba parí. nítorí èso rìbá ńlọ́wọ́ táwọn ẹni tí ń bá ní gbalé máa gbà àwọn olùbánitalé. owó tí a máa gbà olùbánirálẹ̀ owó tí a máa gbà wọ́n ní tí o sì ṣe rìbá. èsì bóòlù ṣe jẹ́ rìbá ẹ̀rọ pé rìbá ní yorùbá level ó yàtọ̀ sí rìbá ní islamic level. àbẹ́ẹ̀ tí o bá ní sìn tó bá ra ìkẹ́ náírà kan bá ta náírà méjì wọ́n ní rìbá. <laughs> torí pé àwọn eré ní ọ̀dọ́gbọ̀n tó ń torí de eléyìí ní yorùbá lẹ́bù níṣẹ̀rí alẹ́bù ẹni tó bá ní ra lẹ̀ tó bá ní wálé rà tàbí rà ẹni tó bá ní wọ́n ẹni tó ra lẹ̀ ní tàbí rí ta ẹni tó bá ní wálé tàbí tàbí ń gbé bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá sọ fún wa pé wọ́n bá wa ṣiṣẹ́ yìí ṣùgbọ́n iye báyìí láti sọ fún ọ tó ń bá bá wa rí tó ń bá bá wa rí àbíkẹ́ yìí náà sọ fún pé tí wọ́n bá bá mi rí iye báyìí lọ́gbà tó ń bá sọ pé tó ń bá bá wa rí iye báyìí ló wọ́n gbà táwa sì fara mọ́ kò sí wàhálà àsanwó rẹ̀ fúngbà bá rí tí ọba rí kò ní kọ́ wọ̀ gbà tí ọba sọ pé tí ọba bá wa rí iye báyìí lọ́gbà ó ti di jàhálà ẹ̀jọ́ọ̀dù kò ní kọ́ bọ́ọ̀bù àti kò rí tí ọba rí kò sí síjà gbogbo ilé kò sí tó burú mbẹ. ó sì gbọ́dọ̀ gba ìdúnadúrà wọ́n á sọ fún ọdún ten percent làwọn á máa gbà ẹ̀yìn owó tó bá ra àwọn ẹgbẹ́ karambà ní ẹgbẹ́ òkú wọ̀nyẹn ẹgbẹ́ kápìnira karaal ẹgbẹ́ káyọ́mọ̀rọ̀bọ tí wọ́n ń ṣe tí wọ́n ń dálẹ̀ bẹ́ẹ̀ pé àwọn ẹgbẹ́ ìnira ìnira ìnira náà ní fáwọn ẹrú ọlọ́ bí nǹkan ó ṣe le bí nǹkan ó ṣe le gbogbo ìpàdé wọn máa ṣe ẹ̀pọ̀ àwọn èèyàn lẹ̀ ẹlòmíì ní two percent ti tó ọlọ́run fún àlùbáríkà ẹlòmíì sì ní bí ọba dé twenty five percent òun ò ní bẹ́ẹ̀ nìkan wálẹ̀ òun ò ní bẹ́ẹ̀ nìkan sálẹ̀ ọlọ́run lè tiẹ̀ náà wá bá ilé ayé ṣe wà nù àmọ́ tẹ́lẹ̀ kan á lọ jókòó wọ́n ní báyìí láàmú ọjà báyìí láàmú ẹsẹ̀ ẹ̀ ìdèlú ńdàlú ìwọ́n ìdèlú ńdàlú tẹ̀yẹ́ra ẹ̀ ń jẹ́ lásán lórí rọ́. tẹ́lẹ̀ ìjẹ́bù ṣèjẹ́ tẹ́lẹ̀ tọba abẹ́ nìkan wálẹ̀ ọ̀kẹ̀tẹ̀ méjì ọ̀sán pé irú ẹ̀ lọ́gà òní ẹ̀ ó ti yẹ kó nu ọmọ ẹ̀mí ọmọ kankan nínú àṣà àṣà àṣà àkà àṣà àyànnijẹ́ ẹ̀mí ọmọ ń bá ń gbàdúrà ara rẹ̀ dé àgbà ten percent oṣù ti sọ tẹ́lẹ̀ gbogbo èèyàn ló ti lọ ẹni òsín ní gbogbo èèyàn ìsọkúsọ ní gbogbo èèyàn mà èèyàn mélòó lọ́mù. ìjọba wọn náà bá bẹ yẹn lẹ wá ṣé bá bọ wá sani wọn náà ṣe ten percent lọ́wọ́ mọ̀ sí ṣe ń tà yẹn la. èmi á sọ fún pé à nígbà tó ti sọ fún mi láti pèlè pé ten percent lẹ́gbàá mo ní ah ten percent èmi lè san o. ẹ̀ka èlò lẹ́nu ìtàn tó bá ní ọ̀dà three percent ní màá san ó ló pé òun ọlọ́wọ́n bó ṣe ọlọ́wọ́n ṣe rọ five percent màá san ó ló pé òun tàbí nǹkan ọlọ́mọ àkà tọ́wọ́ ọlọ́mọ àkà fáwọn ẹ̀jẹ̀ ń sọ pé òfin pé ẹ̀ tọ́lá three percent mọ́gbà pé ọ̀fẹ́ bàtẹ́ jẹ́ nù. dàbí mo ṣe dà bí mo ṣe di ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ gbọ́dọ̀ gbaṣẹ́ àfiyé báyìí ọ̀pọ̀lọpọ̀ fẹ̀ dé kò kalẹ̀ ni gbogbo irinṣẹ́ ti ń dógùn torí sẹ́sẹ́ fi lọ ó ní kò sí táwọn jọgbà ní ẹgbẹ́ ẹgbẹ́ ìran ẹgbẹ́ tó ti pété ní máa ń fọ́ ó ní kó jẹ lọ wọ́n kàn fún okú náà ni kí lọ́ pa ebi nì torí táwọn jọgbà ní ẹgbẹ́ ní retí kíkú fi tọ́ wá eléjọ́ ló ti jẹ́ ẹgbẹ́ aláta ẹgbẹ́ onírú ẹgbẹ́ oníyọ̀ ẹgbẹ́ ẹlẹ́pà ẹgbẹ́ ẹlẹ́fọ̀ la ilaha ẹ̀wọ̀n kan mọ̀ pé àwọn wọ́n ti lẹ́gbẹ́ àwọn ti ń pọ̀ máa ń kí. tó ọlọ́run jẹ́ kí gbogbo òye yé wa ẹ̀ẹ́ dáhùn ọgbọ́n ẹsẹ̀ tó mú ọrùn bá wa láyé ayé ìyọrọ ọrùn èèyàn ló sọ délé. ọlọ́run jẹ́ bó ṣe jẹ́ iṣẹ́ yẹn ṣe kó burú àmọ́ ìgbà tí wọ́n bá ti bẹ̀yìn pẹ̀ tètè tọ́ pé tọ́ iye báyìí iye pàṣẹ́ntéèjì tí mo fẹ́ kọ́ sọ fún mi iye kí tá a bá rí rà iye kí tá a bá rí tà òun wá sọ pé à pẹ̀lú ìgbọ́ ọlọ́run sọ fún ẹnì pé ẹlòmíràn ní jiyàn ẹlòmíràn sọ pé à ẹlòmíràn lè tán o ẹlòmíràn lè tán eléyìí ọ̀rọ̀ àti mọ̀sí pé ọ̀nà ọjà ń bá rẹ̀ o tọ́jọ́ pé ilẹ̀ yẹn five hundred thousand lẹ́pàdà rí tà pàtó ìdílé òní fún ọ ní twenty percent yẹn wọ́n wá kó four hundred jí sẹ́kẹ́ tí wọ́n nù ẹ wá máa fẹ́ ṣètò rìsíìtì jàǹbá mi ẹ ọlọ́run bí yín jọ̀gbìn dàrú fìyà. ẹ di o fẹ́ nàtán torí pé ní nàtán kìí dé kí èèyàn kábùkù láyé kìí sì sọ̀rọ̀ ẹ̀dá ní pé bí ó ti ń jọ̀gbìn dàrú fìyà. kì í sára nì wọ́n wá di lọ títí títí wọ́n rí pé òótọ́ náà lọ sọ bí màá wá sí ìnáwó rẹ fún yà lórí ìṣèlú. náà. wọ́n máa ń ní ọgbà tí wọ́n máa ń jẹ wọ́n máa ń mú báwọn náà ló bá ìgbà ìgbà tí alhamdulilayi ní ọlọ́ndá yín àtàlùjẹ̀nu ǹjẹ́ àwọn àlùjẹ̀nu máa ń náwó bá a ṣe máa náwó yìí aláwọ̀ àlọ́ ọlọ́ọ̀lọ́mọ òsì láǹfààní kan tó fẹ́ ṣe fún wa ń bí ẹ̀sìn wa.

wọ́n bẹ̀rẹ̀ pé oríṣiríṣi ló lè olówó àtẹ́kọ́ wọ̀ tí ẹ̀yìn ti lọ gbé ẹ̀kọ́ wọ̀ ni wọ́n máa gbé olóògbé kú òmù rẹ̀ olè níwọ̀ àti ọ̀bẹ àlìjánu lọ́wọ́ ẹ̀ tí ò ní ẹ̀yìn ni ẹ lọ gbé wa àlìjánu yọ lọ jí wò wá ni tó àwọn arímú láàrin ẹni tí wọ́n máa ń mú ọlọ́sọ̀ọ́sọ̀ gbogbo wa ń kọ́ ọ̀padà mú bó wa ti jẹ́ gbọ̀ndà òkè yàrá tó náà lọ́pàá ló fi jẹ́ pé oríṣiríṣi àdáwò ló máa ń ṣẹlẹ̀ sáwọn báńkì oríṣiríṣi àdáwò ló máa ń ṣẹlẹ̀ sí wọn. ṣùgbọ́n màdá pé tí àṣepọ́nì náà ló kún bẹ́ẹ̀ sẹ́ rí bá gbogbo ẹ̀ táwọn náà ń ṣe wọ́n ti gbé ẹ àwọn náà ti lọ rẹ́jísítà lọ́dọ̀ àwọn kọ́mpìnì adójútòfò pé insurance company kò lè ṣeé ṣe pé kó fòó sí àwọn àbúkà àwọn gba owó padà. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alálìjẹ̀nu yẹn wọ́n máa ń gbé owó tí alìjẹ̀nu gbé wá owó tí alìjẹ̀nu gbé wá fún wa wọ́n á gbé lọ dẹ́pọ́sìtì ẹ̀ sínú àkáǹtì àsìkò wọ́n làwọn ro kà kò tó máa dẹ́pọ́sìtì ẹ̀ sínú àkáǹtì tó bá fi mẹ́ta ní báńkì yẹn owó yẹn á di ewu àbí kó pòórá dábàá pọ́dọ̀ ẹnìkan lọ gbà wá wa tí ti lù pọ̀ mọ́wọ́ ti lù pọ̀ mọ́wọ́ bí a bá ń ti ikọ́ ní oṣù pòórá bí a bá ń ti ní oṣù ní oṣù bóyá lọ. àwọn wa ti wù díẹ̀ owó tọ́ta wọn ní owó gbóná lélẹ́ yìí nìsín ẹgbẹ́ nílùú náà ò fẹ́ sọmi wọn máa bùrù kí ẹjọ́ oṣù dọ́fíìsì الأحزاب والشتاء كان بيه ọkọ̀ adúpẹ́ fún lọ wọ́n lẹ́rú ọlọ́ọ̀ka ìjọ́ ọlọ́ọ̀kẹ́rọ̀ ọ̀rọ̀ máìpù wá lápò rẹ̀ ní títẹ̀lé láìpẹ́ máa gbà ọ́ máa dojú tì ọ́ òun ara máìpù wá lápò ọlọ́run bá kọ́ tán lẹ́sàárì ọlọ́run bá kó fi ọ̀pọ̀ kó fi rọ́pò ọlọ́run bá kọ́ má dojú tì láyé kọ́ má dojú tì lọ́la ìyáàmà ó tún wá lẹ́nu kẹ́tọ́ á ṣàdéhùn ní títẹ̀lé láìpẹ́ máa gbà ń fẹ́ òun fẹ́ kẹ́ ẹ̀ fòfin sí i ìrẹ́lẹ̀ yẹn yàtọ̀ ìgbà fífi láì ẹ̀ ń tẹ̀ràn amẹ́po wọ́n máa gbé po fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ Allahu Akbar ọlọ́run ọba yọ̀sán lẹ́sàn-án rẹ̀ ọlọ́run ọba bó náà láti rí ní ìjọ tí gbogbo ẹ̀ ń bùkátà kọ́ lọ́wọ́ bó láti rí ọlọ́run ọba wà sí ọ̀pọ̀ yóò fi rọ́pò gbogbo àyókù náà ọlọ́run ọba ó fún àwa náà ní ìtawà náà fi ṣe tiẹ̀ yọ̀wọ́ àti gbogbo ìtawà ń ṣe nítorí tiẹ̀ kò ní jẹ́ nítorí tẹlómìn. Al-Wajib. Musuh ada anak akidah keberhasilan. Itu memang. Itu memang. Itu memang. Itu memang. Itu memang. Itu memang. Itu memang. Itu memang ìgbésẹ̀ ń bẹ nínú orúkọ ọlọ́run ọba aluwajud rárá o fún àbá pé ń bẹ nínú orúkọ ọlọ́run torí pé ń tún wá nínú àwọn tíra tó ti kà á fún àpé lórúkọ ọlọ́run àwọn àkídà àti àṣàyíra tí wọ́n ti ròyìn ọlọ́run ọba bẹ́ẹ̀ ìròyìn ni wọ́n ti ròyìn rẹ̀ kìí ṣe pórúkọ ni wọ́n ti pè é gẹ́gẹ́ bí jawharatul tawhid àwọn àṣàyíra wọ́n ní ojú òròyìn wà tá a gbọ́dọ̀ fẹsẹ̀ wọn rinlẹ̀ fọlọ̀ ogún sì wà tá a gbọ́dọ̀ lè jìnnà sọ́lọ̀ ẹ̀yọ̀ kan sì jẹjẹ ẹ̀zá. tò nínú àwọn ẹ̀zá pè lọ́rọ̀ ẹ̀yàn fọlọ̀ ni alùwòjú lẹ́sẹ̀ alùwàjú alùwòjú bíbẹ̀ ìpè àmọ́ ròyìn ọlọ́run pẹ̀lú bíbẹ̀ tẹ̀ bá lára rẹ̀ yọ al-mawjud ẹni tí ń bẹ. ìlọ́dọ̀ ahlu sunnah wal jamaa wọ́n gbàgbọ́ wípé nínú ìròyìn ọlọ́run òun náà ní bíbẹ òun náà ní pé ń bẹ. ṣèṣùgbọ́n kò sí nínú àwọn orúkọ ọlọ́run wípé al-mawjud. ìdí ni wípé. a kì í tara àròyìn mórúkọ fọlọ ṣùgbọ́n látara orúkọ ọlọ́ọ̀la ti máa múròyìn fọlọ àwọn àròyìn kan sì wà tí wọ́n dá wà tí wọ́n tara orúkọ jáde torí rẹ̀ kò sí nínú orúkọ ọlọ́run pé al-mawjud ṣùgbọ́n àwọn kan àwọn ọmọ eléyìí ìkéwà ló ti jẹ́ pé ń bẹ ní òròyìn ọlọ́run ìgbé al-wujud ajẹ́pẹ́ ẹ̀kọ́ máa jẹ́ al náà. lẹ́sìn máa rí lára àwọn tíra ipe ẹni tí ó gbé tíra yìí jáde o Abdul Mawjud tó eléyìí wà ní Misra ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń bẹ nínú al-aqidatu sahiha ká sọ ọmọ lórúkọ màláíkà rárá o kí ni lóyún ẹni ṣe pẹ̀lú àkídà rẹ̀. ṣùgbọ́n àti sọ ikú ń bẹ nínú nǹkan táwọn olùmọ̀ sọ ibi ká máa sọ ọmọ lórúkọ màláìkà wọ́n bẹ nínú àwọn orúkọ tó jẹ́ makruha àwọn orúkọ tá a kórìíra ká sọ̀yàn lórúkọ màláìkà ìdí ni wípé àwọn màláìkà yẹn àwọn ọlọ́run yìí wọ́n ní la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun àwọn ẹlẹ́gà kì í sọ kọ́lọ́ wọn bó tó sọ àti ọlọ́run wọn máa fi ṣiṣẹ́. tán tí mọ̀lẹ́kà bá rí bẹ́ẹ̀ tẹ́bá wa lọ sọmọ ní Jibril ẹ̀rẹ́ sọmọ ní Mikael Mikael Israfil wọn àti òkúta ló pọ̀ ní lánàá nínú àwọn ọmọ yìí ẹni Jibril ni ẹni tí máa ń gbọ́ mọ̀lẹ́kà Jibril Jibril máa ń gbọ́ Jibril gbọ́lọ́pọ̀ lọ́lọ́ màláìkà ẹnjẹ ránṣẹ́ nínú sàásùn ní káyìlá ni a ọpọlọ lọ sí ọ̀dọ̀ màláìkà torí ẹ làwọn olùmọ̀ gẹ́gẹ́ bíi Imam Nawawi wọ́n ti àlàyé nínú tí àwọn àlùmọ̀jùmọ̀ wọ́n ní ká sọ ọmọ lórúkọ màláìkà ń bẹ nínú àwọn orúkọ tó jẹ́ makruha kò túmọ̀ sí pé tó bá sọ ọ̀pá rẹ̀ fara o kò sí pé yí padà o ẹni tí ò sì sọ ọmọ kò kó gbìyànjú kọ́ sọ ọmọ lórúkọ mi wọ́n ní ìdánilẹ́ pẹ̀lú ọdún ọlọ́jọ́ ìpé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan nípa àtàkìlù àti níyà wọ́n ní ṣe kò sí ní ara wọn ni. bẹ́ẹ̀ ni àgọ́ torí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ alùsùnà kò sí ti ń jẹ́ tawhid al-hakimiyya lọ́dọ̀ alùsùnà àwọn tó di mùsàtọ̀rìfò àwọn alárìkúndá àwọn aláṣẹríka àwọn olùhọ́kan gbìn wọ́n họra títí tó ti kí ẹ àwọn ni wọ́n bì àwọn ni wọ́n mú wa. nítorí ní wọ́n pè ní hakimiyya ó ti wọnú tawhid al-ibada torí in al-hukmu illa lillah ó wọnú ibada torí ẹ̀ ló ṣe jẹ́ ike àwọn tí mú wa irun wọn ni padà gbé táwọn àjọba ṣògbẹ́ bó ti ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ ní Algeria Jazair táwọn ọmọ abẹ náà kọ́ kírẹ́tì ọ̀rọ̀ yẹn. kò lọ́dọ̀ àlùsùn náà wọ́n sọ yìí pé káfòfin ọlọ́run sì dájọ́ yẹn ni ó sì wà bẹ́ẹ̀ tọ̀wọ̀ hí olùhìyà tẹ́lẹ̀ ìbẹ̀rù ṣùgbọ́n. wọ́n ní sílẹ̀ lójú sí àtúntà sí ìgbà tó wà ní àwùjọ. à ah, kò sí nípa àlùsẹ́ ká máa ṣèdánilẹ́kọ̀ọ́ báyìí náà lọ ságbára tí wàá ayẹgbà sẹ́nìkan báyọ̀ ọkùnrin sẹ́nìkan pé tọ́ba ẹ̀ka níjọba fẹ́ káwọn jẹ́ mùsùlùmí fẹ́ sì fẹ́ kí ìjọba òfin ọlọ́run kọ́ fẹsẹ̀ rinlẹ̀ àwọn ni wọ́n máa ṣe lé tí wọ́n ní ká ṣàlàyé fún wa pé ntọ́lọ́nfẹ́ tọ́lọ́nfẹ́ ni àwọn ni wọ́n á máa pé gbogbo ẹjọ́ bá ti lọ sí àkídà tí ọ̀dà fún ọkọ wa ẹjọ́ máa ń nà lónìí ẹ̀ nígbà ń lọ́la òṣùpọ̀ kò sí lọ́wọ́ tiwa àlàyé làwọn òsì yẹn ni kó o jíṣẹ́ ọlọ́run fún wọn àwọn ọlọ́run ni ó ṣèṣì rò fún wọn ṣàlàyé làwọn ṣe ó tilẹ̀ wá jẹ́ pé iṣẹ́ mi àti wọn náà ni ẹni tí wọ́n fẹ́ ṣàlàyé fún kàn wá. tó ẹni tí wọ́n fi dábàá fẹ́ máa tọ́ lójúlé lójúlé ilé mèrè la lè lọ lónìí nìkan. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àtẹ̀mí àti wọ́n àjọṣiṣẹ́ rẹ̀ ní fẹ́ ṣàlàyé wọn náà bá gbìyànjú láti mú àwọn èèyàn jáde wá fún àgbọ̀n tó ní ọgbà aládà wíwí ìwọ́n gba aládà pé wọn náà ṣe sábàbí táwọn fi wá gbọ́ bẹ́ẹ̀ ni nǹkan yóò ti jọra wọn. nítorí pé tó bá gbọ́rọ̀ lọ tọ́gbọ́ kí n sọ hí tọ́ da ẹnì pé yọ bẹ̀rẹ̀ sí ní òkú kí ìfọkúsọ tó ń sọ yìí. ẹ ṣé ọmọ ìṣẹ̀lẹ̀ ọkọ lọsọ bẹ̀rẹ̀ ẹ kí ni ìfọkúsọ tó sọ kí ọmọ ìṣẹ̀lẹ̀ ń dẹ̀mẹ́jì à kí ni ìṣẹ̀lẹ̀ gbélé ayé ọ̀ ọ̀ká tó wà ọ̀ká tó wà tó tó yọ nítorí wọn máa wò nu ọwọ́ agbọ́ pé gbogbo ọ̀dà yọ àbá ẹ̀ lẹ́yìn ẹ̀ dákun ẹ̀ tẹ́ntẹ́ntẹ́ nínú ọwọ́ practicable ẹgbẹ́ ní ọwọ́ practicable <laughs> so díẹ̀ díẹ̀ tó bá gbọ́ bẹ́ẹ̀ ọkàn rẹ̀ máa nítorí ìdìbò àwọn ilé ìfẹ́ ká kú ká lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ronú pé ah, ìyẹn lè nǹkan kan aburú ọmọ ṣẹlẹ̀ yóò ti gbàgbé pé wọ́n bí nǹkan tó kà lọ́wọ́ tẹ́lẹ̀ náà. tó bí wọ́n bá ti yá yóò ti mọ́lé lọ́jọ́ mẹ́rànù ah, nǹkan kan ọmọ ṣẹlẹ̀ láburú. bí wọ́n bá ti yá èyàn kò lùtù twenty seven ọ̀nà àbáwọlé wọn ó ti jáde àmì. ẹ̀rẹ̀kẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àkídọ́tù fàhíhà ó jókòó. tó bákan náà ní tó tún lè ṣe ní ilé máa ń travel òní kété ti dánilẹ́kọ̀ọ́ tó wọ́n ti kọ́kọ́ gbégbé gbégbé tí wọ́n ti gbé tí wọ́n ti gbé gbégbé tó ẹ lọ́kọ̀ bá gbé yìí náà sí. àbí òye tí kálukọ́ ọmọ ọgbọ́ tí kálukọ́ ọmọ ẹja lù. tó ń gbà náà á ìwọ ni wọ́n ń yẹ ẹnì pé fẹ́ pa ẹnì pé pa mọ mọ mọ ń gbádùn ọ̀rọ̀ ẹnì pé pẹ̀lú ògùn ọlọ́ nígbà tí ẹ bá fi sọ̀kalẹ̀ lẹ́kọ̀ọ́ tó ń jẹ́ kó ti dì mọ́tà lóko lọ́pọlọ tí kálukọ́ ọmọ àrònú sí. tó pẹ̀lú bẹ́ẹ̀ ẹnì lọ yóò máa dípò àkídẹ́tùl bátílà gbogbo lè má mú tó sì jẹ́ kó lọ́wọ́ àǹdí àkídà bátílà àbó nǹkan lépo rẹ̀ tí òjò ó kú ẹnì kí nígbà títẹ̀ máa bá di ẹni tó lákìdá tó dáa ìnáwó nǹkan wàlúùláwọ̀ náà ní ní option wọn náà padà àkídà pàdé hàn torí wọn bá sọ̀rọ̀ tí gbogbo jama ta fún ọmọ sí ní tẹ́ǹsì yóò dáa àpéwọ́n nìkan lọ́gbọ́n ní gbogbo ara sọ́ọ́ lọ́wọ́ pé <laughs> nígbà yẹn àyípadà ń dènì tó ń torí di eléyìí pẹ̀lú bẹ́ẹ̀ insha allah a sì tún ti sọ wípé àwọn dáadáa tó wà wọn náà sì náwó díẹ̀ bí késẹ̀tì ni tọ́kọ́ wọn bọ dọ́bù tẹ́ẹ̀tì wọn bọ dọ́bù tẹ́ẹ̀tì máa pè fáwọn èèyàn ọ̀tún la jùmọ̀ à máa ti kí sọ̀rọ̀ àti jùmọ̀ àtàn tó lẹ́nu ọ̀nà mẹ́sẹ̀gì kọ́ máa pè fún wa ọmọ kúrò ní fèrèsì ẹnjọ bá fún lórí tẹ́lẹ̀ ẹlòmíkọ gbórí sí mi ẹlòmíkọ gbórí sí mi wàláhì tó bá di dúmọ̀ àti mọbi tó bá dúró sí mi àtúnyẹ yẹn tó kò jọ síbẹ̀ pọpọ. bàbá tó ń pín kásẹ̀tì ló ti tọkọ dáńkọ bàbá a àbí wọn wá ní. ànàpọ̀ wàá rí i pé wọ́n ti gbọ́ fẹ́ wọ́n ti fẹ́ gbọ́ mi kọ́lá lómi ò mọ̀ pé èyí ń lọ. ó sì wá nóòlù nígbà tó bá wá fún un wọ́n wá sọ pé à níbo gan ni mọ́sálásí náà a mọ́sálásí ibi báyìí tòtá bá ṣe báyìí owó orí ọ̀tàn ká gan àkídà tó fàáhì àyọ̀ máa dípò àkídà sí ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ wà láàyè ọ̀fẹ́ gbà tòṣe gbọ́dọ̀ mọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ àtòṣe. ẹlòmíì ti ń bẹ́ẹ̀ mi títí ṣòfófó ẹlòmíì àlọ́ ni ẹlòmíì ìtànrọ́ ìtàtí òṣojú bàbá rẹ̀ wọ́n máa pa wọ́n máa parọ́ ọlọ́run máa yí padà àwùjọ wa gbọ́ dùn gbé à ń sọ̀rọ̀ ǹdẹ̀dúmọ́ ní ìsìn ike ẹ̀ mọ́ yàkà ẹ̀ mọ́ yàkà ọ̀pọ̀lọpọ̀ ló ti yàkà wọn ò ní rí kọjá fẹ́nìkan kí ni wọ́n dùn sí wọ́n mọ̀ wá bí wọ́n ti bá tiẹ̀ jẹ́ yìí ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀ sọ pé ẹ̀ mọ́ yàkà ìkàsí ló ògùn kà ló gbé síkèrì olóńgbà lára ẹ̀ bẹ́ẹ̀ di rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè lọ rú òbí kanda rẹ̀ kó náà dẹni ọlọ́run ó wọ pé aburú ń dínkù lù aburú ń dínkù lù àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní tó dáadáa fúnra wọn ẹlòmíì tiẹ̀ ojú tiẹ̀ méjèlè tó bá fi lè wo tó dáa tó bá fi lè wo tó dáa nǹkan wọn kọ̀ sẹ́yìn lójú burúkú tí ìbà nǹkan jẹ́ tó onáà gbọ́dọ̀ ni lẹ́kọ̀ọ́ dé pé ah, kí láà lè ṣe sí lójú báyìí báyìí báyìí ni torí pé ìlara lọ́pọ̀ lára rẹ̀ ìlara lọ adé májèlé ọ̀wá rọ́nà jáde àfi lójú tọ́ba ti kankan ra mọ́tò tuntun tọ́ba sì ti síndìnì rẹ̀ fún wèrè tọ́ba ti wọ báyìí síndìnì nọ́ọ̀kì ni. lẹ́kọ̀ọ́ bá sọ pé ẹgbẹ́ mọ́tò rẹ lọ fọwọ́ ilé jẹ́ ẹ̀rọ mọ́tò <laughs> torí tó dúpọ̀ bí ti wò ó. ẹ wá fi yé lọ́pọ̀ lára rẹ̀ ìlara torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó rí bá làkejì. ìgbàlódé náà máa kà lójú rẹ̀ irú àwọn wọ̀nyẹn tọba ti mara rẹ̀ àti wọn náà tọ̀ mara rẹ̀ oníkálukú wa ti lórí tọ́lọ̀ ṣe fọmọlá kejì ká máa sọ pé Masha Allah la quwwata illa billah tọba ti sọ bẹ́ẹ̀ aburú tó wà ní ojú rẹ̀ nǹkan yóò kọ́kọ́ wá bìkan wọ̀ sí ojú tí ò ní bàǹkó ní nǹkan jẹ́ máa lórí eléyìí gbogbo wọn bá ti wá rí dáadáa bó ti máa wínú bó ti máa wínú kúkú kọ́ lọ́wọ́ ìdí ọ̀jẹ̀ rí aburú aburú adékù láwùjọ tó ẹjẹ ka náà tagbára ká wọ wọn jáde kọ́ wọn gbọrọ lọ ẹni tó bá ọba gbèsè ayé àyípadà ọba gbèsè ayé pé tó bá àyà ẹni tó tún fẹ́ẹ́ da tàwọn èèyàn rúdúgbò ṣe dàrú lọ tẹ́lẹ̀ tó wá pé lọ́wọ́lù ó tún máa ń àwọn èèyàn kàn dẹ̀ nítorí pé tó máa ń ṣẹlẹ̀ ni pé àwọn kan máa polongo wọ́n máa kọ́ òyìn jáde pé jáde ẹ̀yin ẹ̀ wá orí ọmọ fún irú o bóòlù àwọn náà ń polongo dáadáa yìí bóòlù àwọn náà ń polongo rẹ̀. ìwọ́n kan náà wọ̀ lójú ẹni pé gbogbo ẹ̀ máa ra pure water tí pure water fẹ́ lù nítorí pé àwọn fẹ́ tàbí àti fún wa ìwọ́n lásán tí ìyàwó agbọ̀nù lára wọn òkúkú gbọ̀nù lára wọn àwọn náà wọn láwọn tàbí àti títà fẹ̀mẹ́túmọ́ tí kọ́ńdọ́ọ̀mù kúndi tí wọ́n ti tàbí à kí ló mú kọ́ńdọ́ọ̀mù wá bí àdúrà so àwọn ìka ló sì wá àwọn èèyàn jáde wá bá wọn ẹ jẹ́ káwa náà máa mú àwọn èèyàn jáde lọ gbọ́rọ̀ lọ ká dérú mọ́sálásí wa yìí káyọ̀ ọmọ gbàyàn báyọ̀ ọba gbàyàn ń bì mélòó ni wọ́n jẹ́ mi mùsùlùmí tó wà lóògùn mọ̀sọ̀ yìí àwọn náà wá pé àjọ yorùbá ni ní ìsìn ìlà ìlọlọ mọ́sálásí okùn ní fọ́fọ́fọ́ kí ló dé táwa ní ìsojú kòkòrò ká lọ gbọ́rọ̀ lọ torí pé ẹni tí ń gbọ́rọ̀ lọ olóṣùmọ́ kò fi ṣiṣẹ́ ẹni tí ọ̀mọ́ tí lọ́rọ̀ lọ ga kò lè fi ṣiṣẹ́ bákìí dẹ́tò sàfihàn àgbèlè kàkánù. wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ní gẹ́gẹ́ bí ká máa ṣe lẹ́yìn àyà kọ̀ọ̀kan sábà kápá sí àwọn nínú wọn. ṣé àyè wọn ṣe bẹ́ẹ̀ náà ní sábà kàdé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni.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 ọ̀nà òtún gbòòrò ìwé ìjọ dáàbò àyà kọ̀ọ̀kan kàdákẹ́ àyà kọ̀ọ̀kan kàdákẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu